and nautological specimen fused together. Manju, U Man City. kí lẹ rí ẹ rí nǹkan kan. bọ́ọ̀lù rẹ ti burú tó ọkọ. ṣé gbẹ́dẹ́gbẹ́dẹ́ jù sá. tó o ti gbọ́ àmàlà ẹ̀ka bí wọ́n lọ́wọ́ gbó lọ ni. àwòrán akíló wá sí láàrin yìí. yorùbá jésù. ọ̀pọ̀ ọ̀sán ìwọ ni mo fi lé lọ́wọ́ ọ̀pọ̀ ọ̀sán ìbàdàn ṣẹ́wà ìjọ ó burú o. ìyá ti iná torí ìyá kan ò ju ìyá kan lọ. adéọlá ètò òsínlẹ tó wàá máa lọ sí ẹ ti kẹsẹ̀ bàgìyàn ẹ̀ẹ́rù ẹ̀mí àwúrú náà ní ọ́. Arabisheyin was so so kind hearted. They actually made me feel like a queen. Prepare a sub letter. The last five days, Madame Tissac be five stars. Èmi ni ìyà jẹ mí jù ní ayé. Èmi ni kan náà nínú mi tún dùn jù ní ilé èwo lẹ kọ́ fẹ́ kí n sọ fún yín nínú méjèèjì. ṣé sọ fún pé òde làjọ ń gbélé. àwọn èèyàn tó súnmọ́ mi máa ń sọ fún mi pé mo ń ṣe gángan gan. wà hundred percent sure pé madam ti lè bàjẹ́. ta ni ayẹyẹ. aṣáké mo pé oore ni mo ṣe ọmọ aráyé kan sọ dìbì mọ́ mi lọ́wọ́. tẹ̀sí bá dà ní a máa ń tún ogun ni. òpònú ni mo rí. great bastard. Come on, say sorry to daddy. That's my beautiful daughter. Ah! Ipa ọ̀nà lẹ́ni. Kí ló ṣẹlẹ̀? Lẹ́gbọ̀n ni pé ọ̀nà òfin mi ṣe lunch. máa ṣe ṣe ya iṣẹ́ olúwa ni kò ṣe nìyàn babaláwo ẹjọ́ ẹ̀ bá ń dáfá bọ́pẹ̀lẹ̀ bábalẹ̀ ojú rẹ̀ àtòlé àtòkò ẹni bá dúró ti fa irú ẹni náà kò lè mọ́fò ifá ò ṣe o ẹlẹ́rìí gbó ẹlẹ́rìí gbó ẹlẹ́rìí gbó ẹlẹ́rìí mi o ẹlẹ́rìí mi o ẹlẹ́rìí mi o ẹlẹ́rìí mi o ẹlẹ́rìí mi o. mo fẹ́ kálé mo fẹ́ ire ire ni mo yàn lájúlẹ̀ ọ̀run gẹ́lẹ́tà adáyé tán àgbàgbé ohun tá a fẹnu sọ àjùlẹ̀ ọ̀run àìmọye ohun tí ò yẹ ká jẹ ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ. àwọn òbí ẹ̀ ń kọ́. wọ́n wà dáadáa mọ́ ẹ kó tọ́jú ọmọ. irú ìṣòkòtò wo ló wọ̀ yìí. kí ló ṣe máa. ta ló ya aṣọ ọmọ yẹn lára. rárá bá ṣe máa ra àwọn aṣọ eléyìí nìyẹn. jésù ò fẹ́ ìmúra báyìí ọmọlúwàbí máa múra tí ó gba aṣọ ẹ̀ tó máa ṣe dáadáa ní nǹkan tó wọ́dà ìgbà míì gàndọ́ la máa ń ba farun nǹkan tó náà tó bá kàn fẹ́ chíǹgì kó nǹkan fẹ́ wọ̀wọ̀ kí o èmi ò ń gbà fún wọn kódà kọ́ ọmọlúwàbí máa múra báyìí mm. pàápàá jùlọ ọmọ jésù. Tìmọ́lọ́lá kí ló fa smoking smoker smo Àtìmọ́lọ́lá kí ló ṣe yí mọ́dáràn Àtìmọ́lọ́lá ah mọ́mí. títóbi ni títóbi ni orúkọ. ọkùn ah! ti dé mọ́mí ọkùn ti wọ̀lú Àtìmọ́lọ́lá yóò wọ́n fò sókè bá wọ́n sùn lọ́lẹ̀ gbọ́n. wọ́n á gbé jésù wa ni wọ́n gbà jésù jésù orúkọ jésù orúkọ jésù ẹ ọ̀gá ah, ẹlẹ́dàá bí jésù bí orúkọ jésù. àbábá muhammadu ọ̀kẹ́ mẹ́fà lélẹ́gbẹ̀ẹ́ àjì àwa ọba kan láyé wọn o. apá ìlànà ìlà òkọ lọ́mọ bàtẹ́mi jẹ́ láìlá ìlà ńlá mo pè ọ́ ṣé o ti rí alazan láàárọ̀ yìí. Ah, tó já sí pé kò jáde wá kírun. kírun kẹ bàbá ń gbà mo ṣe bàbá mo ṣàṣàlátù wọ after seven thirty ni ààrẹ ààrí ẹ̀yìn àwọn bàbá wa àṣà ni rárá o la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam lọ́pọ̀ wá fún mi ó lé mi o èmi ń pè. bàbá àwọn aláàjì àti àṣàánù ti gbé àwọn àwọn gbàdúrà wa fún ẹgbẹ́ bá ń kúnra wọ́n sì máa ń jàtọ̀ kẹ̀kẹ́ tó lóbi jáde báyìí wọ́n máa jàtọ̀. ṣùgbọ́n mi lèmi wọ́n sọ lọ́pọ̀ wá fún mi èmi ni bàbá rẹ̀. títóbi ni títóbi ni títóbi ni orúkọ rẹ ọ̀nà tó bá wù wọ́ ló bá yé wa gbà àrà tó bá wù wẹ́ ló fàyè wa dá títóbi ni títóbi ni orúkọ rẹ títóbi ni orúkọ rẹ o. tí ó sí dantí bẹ́ẹ̀ là mú títóbi ní. ayé ọ̀pá ó fọ́rùn ṣe bùgbé títóbi ní. ó tóbi o ó tóbi o ó tóbi o títóbi ní. ó mà ó mà wá ó mà wá ṣe o. alazan káàárọ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń jí táwọn èèyàn kan yìí ń dúró de pé ká kí wọ́n pèrún àyílà káwọn lọ kí tàyílà. àkàràkàrà bàbá àwọn bàbá wa yìí ọkàn ní kí n sòótọ́ nígbà mo wọlé bá wọn ó ní tán sí wọn ò ṣẹlẹ̀ jí wọn kàn ní. apá kí ló ṣẹlẹ̀ náà. bàbá yẹn calm down ẹ jẹ́ mi gbé bàbá débẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ti wọ aago ọwọ́ tẹ́ ẹ ti nílẹ̀kẹ̀ ọwọ́ ẹ tún ní tiny gold tẹ́ ẹ ti fresh enough bàbá ń gbà mọ̀ pé wọ́n tó rọrùn àwọn bàbá wa lò. bí wọ́n ti ń sọ yìí ládàá tiẹ̀ wà torí ẹ̀tọ́ ni kò sọ fún hmm. bí ọ̀bá wa gbọ́ ẹ̀ṣẹ̀ wà lọ́rùn rẹ̀ ìwọ́n ti ṣe tiẹ̀ ládàá wà fún ọ ẹ dákun kí ló dé tí ẹ kírun ní àárọ̀ yìí. ẹ ti ń fún apá ní ọ̀pá àrìnjù náà aláyé jáde jáde kí ló ṣẹlẹ̀. àwọn bàbá ní kí ni ló ń lé àǹdè tó. ọmọ ni kò sẹ́rú ni yes kò sẹ́rú kò sí ẹrú. ọkùnrin náà kò má ibi tó wù kó ti fà wá ọmọ yìí ìṣerú kò ń ṣe ẹrú àtọ. is not an ẹrú. tẹ́lá family meeting kò lè bá a dúró sí ibẹ̀ mo lè jẹ́ o dúró. ọ̀ya máa lọ máa lọ máa lọ máa máa lọ jàre ló ṣẹlẹ̀. o gbọ́dọ̀ yí sẹm náà kò ju omi tó wà dúró síbi tó wà yẹn èmi mo sọ bẹ́ẹ̀. ẹ dákun kí ló dé tí ó yá bí mo bá a ṣe ń wòrà bá ìta ìjókòó yìí kò lọ gbé àgé kò ṣàlùwàlá kò sì wọ́n láì ṣe pé ẹ̀ ń ṣe nǹkan oṣù káàkiri àpá ẹ̀ ń de páàdì ni. àbí dalo dalo wo ni ṣé òun ṣe nǹkan oṣù ni tó jẹ́ bí obìnrin. kò sí ní tí ọ̀yọ́ kò lè yọ ká níyì kò lè yọ òrùka ilé ilé mùsùlùmí ló wà kò lè yọ òrùka yàrá rẹ ní òrùka mọ yàrá ẹ ọ gbọ́dọ̀ lọ bí kankan gbọ́dọ̀ lọ bí kankan bí o ṣe jókòó ìmú ni o lọ ṣàlùwàlá kò dé kírun that is it bí mo ṣe fẹ́ nu bẹ́ẹ̀ ni ok ṣé wà ní. bàbá yẹn lè fi lé e fún wọn pé kán ṣàṣàlá tún ṣe ẹ bá wọn fà á kán fa àṣàlá tún jà kó wọn ti máa dá tó. lọ kírun kó wá ṣe àṣàlá tù three thousand fún ìwé aṣíwájú ẹ̀dá sàlàlá alẹ́ wàsílà. Hmm. Hmm. bí mo ṣe wá sọ yìí nǹkan ṣàlùwàlá kó o kírun kó o sì ṣe àṣàlátù sí aṣáájú ẹ̀dá ọ̀wọ̀ náà. yóò jọ́nà látàyè ni ọkọ sọ̀rọ̀ kò sí nǹkan kan tá a fẹ́ sọ dúró pa palapala palapala ọlọ́run dàkún kọ́ ọlọ́run dàkún kọ́ dẹlẹ̀ fẹ́ ni ọlọ́run má jẹ́ ká yọwọ́ bàjẹ́ ẹjọ́ ń jọ ọlọ́run ta ni kí ni mo complain fún yín o ẹ dákun ìwọ̀n bá ní kẹ́rọ àmọ́ béèrè béèrè tí èsì tèmi lọ́wọ́ mi o ẹ dákun tó ọlọ́run ká ẹ má rànnù mi o ẹ má rànnù mi inú ilé ká tó má rànnù mi níta ẹ dákun dúró nígbà tó ọkùn kọjá níwájú mi nísìn ta ni ò bá béèrè lọ́wọ́ rẹ pé kí ló ṣe ọtí bí ò bá ṣe mí. ta ni kùn. ìwọ ni. kúnkún dùnkún ni ah. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni mọjàntì kábọ lójú o gbogbo tásà ni n ṣe fún wánú léyìí ṣé kò tó kéèyàn ọmọ kùn káàkiri ah. àyàn wá frustrate ọwọ́ àṣẹ bí ẹni pé ọmọ ìdí téèyàn fi frustrate ẹ dákun. ṣé ọ̀rọ̀ àzáàní ló jẹ́ kó máa kùn kiri báwọn. mi ọwọ́ tó bá tún gbé wá lánàá kọ́ ní gbé wá lónìí ọwọ́ tó tiẹ̀ gbé wá lónìí báyìí ẹrẹ bẹ́ńtẹ́ ni. ṣé ìwọ ò mọ nǹkan táwọn èèyàn sọ ni. wípé wọn ní bí èèyàn bá bí igba ọmọ ìkànnù rẹ̀ yóò yà pòkì. ẹ ṣe bẹ́ẹ̀ yọ̀kan wà lọ́lọ́run fún wọn sọ́wọ́n náà ló yẹ kọ́ máa òbí rẹ̀ láàmú. ẹ pòkì ibẹ̀ làwọn ti bí òun. àwọn tí wàá máa mú wọn smile wá ń kọ wáyé. wọ́n bí wọn sọ̀rùn. ṣé ọ̀sítọ́pẹ̀lọ́. bó ṣe rí nù. wọn ah, are you trying to say wọ́n sì sàbọ́sàn sàbọ́sàn sàbọ́sàn wọ́n ti bímọ sọ́run ẹyọ kan tí wọ́n wá sẹ́yìn náà wà láyé tí ni wọ́n là báyìí. èmi ò sọ bẹ́ẹ̀. n tọ́ sọnù. èmi ò sọ bẹ́ẹ̀. a ní tọ́ n tí mo ká mọ ní lips nù. ẹyin tí èmi ò sọ bẹ́ẹ̀ n tẹ́mi ń sọ ni pé ìkan tán bí o òun náà làṣetánì yọlé ọ lọ́wọ́. gbogbo àwọn tí wọ́n máa ń ṣàdúrà kàkà kí n bí ẹgbà ọ̀bùn kí n kúkú bí ẹyọ kan ṣoṣo ọ̀gá ẹyọ kan ṣoṣo ọ̀gá kọ́ ní fún wọn. ṣé kò wá jọ̀gálé yín lórí báyìí. ó jọ̀gálé ọ lórí. kò jọ̀gálé ọ lórí lòun kún kiri. tọ́ tọ́ tọ́ tó bá fẹ́ jáde tó fẹ́ gbé mọ́tò kónú lé ṣé òun ní sí géètì fún un n sì ó di dandan kí n sì. kí ló jẹlé olórí o. bàbá rẹ lọ gbà mí. kí ló ń wa jẹlé olórí. àdúrà tí mo sábà gbà kọ́lọ́n sàjẹ́ kí bàbá dàgbà kí wọ́n lọ tí bàbá lọ. ọ̀fẹ́ tẹ̀lé wọn. àdúrà tí mò ń gbà ni pé kọ́lọ́n jẹ́ kẹ́mi bàbá ogun kí bàbá ó dàgbà pẹ́pẹ́pẹ́ fọwọ́ pa ó ìdíjọ́ tán tó lọ tí bàbá ṣe báyìí tán lọ òkùnkùn ní òní olópò hmm. bóyá kó kúkú tẹ̀lé wọn lọ ọ̀run kọ́ ọmọ bá wọn dáná lọ. ah you catch me orí ẹ dàrú. ìjì ẹ gan tẹ. orí ẹ dàrú. orí rẹ tẹ. ẹ dákun ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu ẹ dákun. mo tọwọ́ bọ̀ lẹ́nu tó fi da gbogbo ètò ọ̀dà alẹ́. ẹ mọ̀ ń para ni mọ̀ ń para lórí bíìtì kọjá ni. mọ̀ ń para lọ àmọ́ mo bó sì mọ̀ kùn nínú ọgbà. mo pẹ́ mi yín ọwọ́ mi lọ wà. dákun ọ sọẹmi sọẹmi ṣé bàbá rẹ ló nínú ọgbà. dákun bó lè bá dé ní ìsìn. mo lè ẹ sáà rọra ọjọ́ ń lè rò jẹ́ ń lé egún ẹ̀sìn tẹ́ bá ń ṣe ẹjẹ́ á mọ̀ ń bá yín lọ jọ́njọ́ lọ sí bàbá rẹ ló lọ gbà ní ọ̀gbẹ́ni mọ́gbẹ́mi tún jẹ́ kó rí ọ pé o sí bàbá rẹ ló lọ gbà ní. ló mọ bí tọrọ wa máa já sí. wọ́n ṣe tí wọ́n sì wọ́n jẹ́ lé ló lọ tààrà náà lórí wa rẹ̀ ọkọ̀ bìnrin ká kúkú mọ tá a bá ká kí n ọ́bìsì ó gbẹ́sẹ̀ nínú olúwa olúwa sì jẹun nọ́ọ̀sì ìyá àpamọ́ bìnrin wa ìyá àpamọ́ bìnrin èmi ni àjọ ti ẹni tí ń ṣe kínní wọlé lẹ́ẹ̀kan èmi ni ẹ dákun àwọn obìnrin ẹni tá a gbé wọlé hùn sọ́ọ́sì àìsàn ni àbọ̀ rẹ̀. wọ́n wá jíìmù bíbá ẹ̀ lọ. ah ah ah my bad ìmọ̀ pé wọ́n wá jíìmù ni èmi náà sọ bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ ti tẹ́ wọn sórí kinní tó gùn ọ wá kú ẹgbẹ́ kinní tí wọ́n máa ń gbé sókè wọ́n máa ń gbé sílẹ̀ kẹ́ ẹ̀ gbélé wọn lọ́wọ́ ìsìrí kẹ́ ẹ̀ gbélé wọn lọ́wọ́ àfi bẹ́ẹ̀ ṣe mú wọn wọlé ọ̀dà ẹ bá ń pè wọ́n ẹ̀ta wọ́n ń gbòkúta ládùúgbò wa kí wọ́n máa fi yún gbé wéètì. ẹ̀yin gan dísà fún bẹ́ẹ̀ di dídà. bíi tìbò. ẹ ń sàárẹ̀ ni. ṣe é gbádùn nọ́ọ̀sì kwẹ́kwẹ́ ṣe é síìkì ní tí mo bèrè lọ́wọ́ yín sí tí mo dá yòó pa nọ́ọ̀sẹ̀ńsìtì. iye tó ń ṣe yín ojú tẹni tí wọ́n gbé wa lọ ọlọ́run yàsìn gbẹ nígbà tẹ wá sùkú ẹ lè mọ̀wé kwẹ́sàn mo béèrè ẹ sì dá ànsà èmi ò bójú ẹbí ni ẹ sì dáhùn nọ́nsẹ̀nsì ẹ̀sìn tẹ̀sẹ̀ the end náà mọ̀ sọ sorry we lost her we lost her rọ́bìsì ẹ̀sìn ẹ̀sìn tẹ̀sì kíá. kí lẹ fún jẹ. dókítà a fún ní jẹ and èmi ò sí nílé wọ́n ránṣẹ́ pè mí ni wọ́n pẹ̀lú mọ́mí náà wọ́n wà lé mi dẹ̀ mọ̀ kan tó ń fún jẹ mọ́mí. ṣé lo oògùn ẹ bí mo ṣe ní kẹ́ ṣe máa lò fún un. ó ń lò ó bó ṣe yẹ kó máa lò náà ló ń lò ó kàn jí pé lẹ́nu ijó mẹ́ta yìí àìsàn yẹn pele mọ́ ni ó ń pele kẹsí lójoojúmọ́ ni ó ti sú mi ó lè kó sí àmì kò ní. ẹ ẹ mọ́mí ẹ má yọkùn ṣe rí pẹ̀lú àwọn check-up táwa náà tó ṣẹ̀ṣẹ̀ ṣe fún mo nígbàgbọ́ pé ó máa wà òkè because a ti ṣe series of tests fún tó bá dẹ̀ ti jáde a máa mọ the next medication tá a ní láti put in place for. nǹkan ẹyọ kan tó kàn ń kọ mí lómi ni pé wárápá àti ẹ̀yẹ ó look strange as in wárápá àti ẹ̀ ó ń pẹ̀jẹ̀ lẹ́nu ẹ bá jẹ́ ká apply ìṣòro àdíẹ̀. describe me i'm a typical Yorùbá. mọ́mì mọ́mì irú Yorùbá yẹn kọ́ ni mò ń sọ ah, torí bá ṣe jọ jẹ́ ni normally iṣẹ́ mi ò fààyè gba kí n máa bá yín sọ tí mò ń sọ yìí but torí pé bá ṣe ti jọ jẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ tewitegbò tewitegbò ẹ jẹ́ ó sì ní àwọn ewé àtegbò kan tó jẹ́ pé ó máa wà ókè fún ẹ máa máa lò yẹn àwa náà dé máa máa give medication one bí báyìí ó dé máa enhance iṣẹ́ tiwa ah, not my portion with Jesus. Ọlọ́run ni ò fàyè gba gbogbo nǹkan bẹ́ẹ̀. Ọlọ́run ni á mú lára dá ẹni tó ń gbé inú mi ò ju ẹni tó ń gbé inú ayé lọ. God will heal her. Ah, mo nígbàgbọ́ nínú Ọlọ́run tí mò ń sìn. Ọlọ́run ayọ̀ bàbá ni Ọlọ́run tó ń ṣàánú ni Ọlọ́run sì ń sìn. Agbára tó ju agbára ayé lọ Ọlọ́run máa ṣe. Ó jẹ́ ká fèrè àti ìbùrù lè jẹ́ kó máa lo àwọn òògùn ẹ̀yìn lọ. All is well in Jesus' name. Amen èmi náà nígbàgbọ́ pé ọlọ́run á mú lára dá nípa ìgbàgbọ́ mi ni mo sọ yìí pé kẹjẹ́ káwọn náà gbìyànjú agbára wa ṣé bọ́lọ́run yẹn náà ló dé wí àtẹ̀gbò mọ́ mi ah! mi ṣáà ní kẹ́ ṣẹbọ mi ní kẹ́ ṣògbogbo èmi náà kì í ṣẹbọ mi ṣe kókó sí Yorùbá science ewé àti gbòtẹ́yìn ogun lè já lẹ́yìn kù lẹ́yìn ẹ̀ ní pèdèlè ẹ̀ ní pèrè kọ́kọ́ sí ẹ̀ ní pẹran ẹ̀ ní tàjẹ̀ sílẹ̀. àwọn ọjà wọn ló jẹ ilé àti ìgbàlódé bọ́ọ̀tì agbára orí òkè kò tó ká ah. agbára orí òkè kò tó ká gbogbo sórí bí akọ́wà gbìdàgbò lòdì amen ló máa wó sọ. ọlọ́run àrùn yìí but kẹ́ tó gbé lọ sọ́dọ̀ àwọn tẹ̀sán yẹn bóyá kí wọ́n lọ sí pharmacy kó lọ clear àwọn oògùn tí mo tún ṣẹ̀ṣẹ̀ kọ fún yín ẹ dẹ̀ make sure pé ẹ follow ẹ̀ mo ṣe kọ́ síbẹ̀ ṣùgbọ́n. agbára orí òkè ká àmín àmín agbára orí òkè ká. àwọn aláìmọ̀kànmọ̀kàn ló ló ti pe ti ìṣẹ̀ṣe báwo torí ìṣẹ̀ṣe làgbà adéláyé lábẹ́sìn ọjọ́ kan ni a sì fi ẹ̀sìn lẹ̀ elédùà iṣẹ́ tí a bá ṣe ìwé elédùà wa. Hmm, hmm. bàbá ṣe tẹ́wọ́ sọ báyìí ni wípé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì pẹ̀lú àwọn ẹlẹ́sìn kan àbáláyé kò séyìí tó dá náà mẹ́tẹ̀ẹ̀ta. rárá o gbogbo ẹ̀ ló dáa èdè yìí ò yéra wọn igbó kan náà lọ́dẹ̀ dẹ̀ elédùà nìkan ló mú bí ó sì sì gbogbo ayé òun ló dá wa ó sì pín oníkálukú síbi ẹ̀sìn tó bá wù ẹ̀ ẹ̀ hmm, gẹ́gẹ́ béèrè béèrè lọ́wọ́ balógun ẹ̀sùn tí ọlọ́run ló ṣètò. ẹ̀sìn Elédùmarè mi ò mọ. adélé ayé la bẹ́ẹ̀ sìn ẹ̀sìn tó bá ti wo ní kálukú tó máa ṣe ẹ̀ gbà ọmọ ọmọ ọ̀sẹ̀ lélẹ́yìn. ìrìn ni mo yàn lájúlẹ̀ ọ̀run gẹ́lẹ́ dáadáa yẹn tán àgbà pé òun tá a fẹnu sọ àjùlẹ̀ ọ̀run àìmọye ohun tí ò yẹ ká jẹ ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ ìwọ àti gbàgbé orísun ìṣẹ̀ṣẹ̀ ni àṣà ni ìṣẹ̀ṣẹ̀ ni bàbá ẹ̀ ní ìyá ẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ ni ìfá ẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ ni ẹlẹ́rìí gbó ẹlẹ́rìí gbó ẹlẹ́rìí gbó ẹlẹ́rìí gbó ẹlẹ́rìí mo lálàpọn fún mi lọ́pẹ̀lẹ̀ mo dẹ̀ tún rí i lójú ayé atọ́nà ọ̀pẹ̀lẹ̀ bábalẹ̀ ẹni bá dúró ti fà Let it ìpín Let it ìpín o ẹlẹ́rìí ìpín wàhálà ti ṣẹlẹ̀ Fákọyọ. aláàjì àwọn àṣàlátù wa wọ́n ní àwọn fẹ́ wá rí ni. wọ́n náà fẹ́ fi mí ṣe bàbá ẹgbẹ́ wa. aleykum salaam wa rahmatulah. bàbá bàbá náà yóò sí mi ìmọ̀ mi fẹ́ kú tẹ̀ bọ̀ ó dàbí iná ń jó lóko mọ̀jà làwọn mọ̀ nílẹ̀ sàn kí ni iná rẹ tó ń jólókòó tí mo jà lọ́wọ́ kí ni kí ni iná yálà yá rẹ tó ń jó tí mo jà yálà yá rẹ. àwọn bàbá wa ni azan ni. Mhm. azan àti ló ṣe. mo kẹ́tí nínú ojú wíńdò wọn gbà tí mò ń gbọ́ àwọn street boys wọ́n lè tààrí aláìsí pé àwọn àlùjọ náà àti azan wọ́n ti ń bára wọn dírágì mí wọ́n bá lè jẹun sí yọ́kẹ́lẹ́ wọlé àfa. ilé tó jẹ́ pé azan tó ti ń pọ̀fọ̀. hundred percent. lọ́pọ̀ ẹni pé. lọ́kọ̀ wá fún mi. àmì ìfẹ́ gbọ́ bí àwọn àlejò ní wà ní kọ́lọ́ mọ́ ìjì wa lórí. ṣé wàá kó ara rẹ̀ jáde níbi ṣá. àmọ́ o lè gbọ́n tí àlejò ń sọ gbọ́ pé ń pọ̀fọ̀ ìwọ tó gbọ́ pé ń pọ̀fọ̀ náà nìkan lọ pè wá. wọn ni kó o dáná lọ ń kẹ́tí mọ́ wíńdò wá síta ní kókó dáadáa lọ dàbí okùn ṣòkòtò. ẹ wọ jẹ́ ká sọ ìtìmọ ẹ jẹ́ ká kọńtínú ọ̀rọ̀ alásàlátù wa tèmi ń bọ̀ ìfàlẹ azán sílẹ̀. Ah kò ló bẹ́ẹ̀ ẹ ní kí wọ́n wá rí mi. mo fẹ́ fi yín torí a fẹ́ ṣe àdúrà ńlá kan a sì fẹ́ kẹ́ ẹ ràn wá lọ́wọ́ àmọ́ wọ́n mú ìwà níṣẹ́ ní kán márùn-ún yìí. ẹni náà lè sọ ẹsẹ ọlọ́run ló mọ̀ ṣe. Aliazan Aliazan Aliazan ta ni ìyá ẹ̀ èmi ni mo bí ẹ èmi ni mo dẹ̀jẹ̀ lé ẹ lórí inú mi ni mo fi gbé oyún ẹ fún ìdí oṣù mẹ́sàn-án ọmọ ò ní kọ̀rọ̀ sí ẹ lẹ́nu mo bẹ̀ ẹ́ ni mo fi tóbi ọlọ́run ọba mo fi bẹ̀ ọ́ mo bẹ̀ ẹ́ pẹ̀lú orúkọ ànábì wa ànábì mọ̀ọ́mọ̀ sọlá aláàlọ́sọ̀rọ̀ mo fi bẹ̀ ẹ́ ṣàánú mi gbọ́rọ̀ sí bàbá ẹ lẹ́nu gbọ́rọ̀ sí lẹ́nu ẹ̀sìn tó dáa ẹ̀sìn tó mọ́ ẹ̀sìn tẹ́pọ̀ nìkan lèèyàn lè gbàdọ́dọ̀ ọlọ́run òun là ń bẹ̀ ọ́ kó bá wa darapọ̀ mọ́ ni. alájà gbogbo nǹkan tẹ̀ gbogbo ẹni mo gbọ́ torí pé ẹ̀yin àtàlájì ẹ̀ fún mi ní ààyè láti explain nípa ìṣẹ̀ṣe wa fún jẹ́ kẹ́ o pé bóyá nǹkan ìdọ̀tí ni mímọ́ la wò ẹni tọ́wọ́ ẹ̀ bá dọ̀tí àbí tíwọ́ ẹ̀ ò bá mọ́ tínú rò funfun ní gírígí bí omi àfòwúrọ̀ pọn kò lè ṣiṣẹ́ ṣe and ẹni mi mi gbọ́rọ̀ sí lẹ́nu kò súnjọ́ kan tẹ bá mi sọ̀rọ̀ tí mi gbọ́ rí àlàjá gbogbo nǹkan tẹ́ fẹ́ kí n ṣe gbogbo ẹ̀ ni mo ṣe bọ̀ lórí eléyìí ẹ má bínú àlàjá kù kò lè ṣe ṣe ẹ má bínú. meanwhile ọlọ́run tó dá mi ó ní remote tó fi lè change mind mi tó wáyé pé nǹkan tí mò ń ṣe yìí ò dáa ó máa fi remote yẹn control ọkàn mi níwọ̀n bàgbà tí ò dẹ̀ ti control ẹ̀ á nǹkan tí mò ń ṣe ó dáa ni ọlọ́run tó dá ẹ ó ní rìmọ́tò lè fi kọ̀ǹtò ọkàn ẹ àmọ́ ipasẹ̀ tiwa ló tọ̀ wá sílé ayé ní tá a bá ń ṣe ló yẹ kó o bá wa ṣe ṣé o rántí pa àpẹran súná bó o bá rántí orí fọ́tò o àpẹran súná àwọn àfáà jókòó wọn sọ lórúkọ orúkọ tó dáa alazan lórúkọ tá a fún orúkọ tó dáa orúkọ tó dùn tán ó wá bẹ̀rẹ̀ sí kó jọ́gbọ́njọ́gbọ́n yín kiri ó ní odindi ọmọ aláàjì ó sì wopò tí bàbá ẹ̀ wà ń gbòòrò ó sì ṣàánú mi kó má bà mí lórúkọ jẹ́ torí ọlọ́run. alájà ọkàn mi bẹ́ẹ̀ lójú mi ì lè báyìí lórúkọ jẹ́ bàbá wáyé mo wá tèmi náà owó bàbá ò lè gbọ́mọ la ìyá náà wáyé mi náà wá tèmi owó ìyá ò lè gbọ́mọ la aláyẹ̀ ti gbàgbé pé Nigeria constitution under fundamental human rights ẹni tó bá ti above twenty years ó lè ṣe nǹkan tó bá wù. báyìí ṣe mo ti bá fẹ́ jẹ ìkọ́lẹ̀ sọ fún mi ti bá fẹ́ wẹ̀ ìkọ́lẹ̀ sọ fún mi torí bá fọ́ mi nínú ìgbà tí gbogbo tí mò ń ṣe yìí ló ń gbé mi àwọn abẹ́ màmá ẹni ẹjọ́ ìmúlò ìṣẹ̀ṣẹ̀. I will you be lie. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله kí n dán yẹn níbi jágbọ́njàgbọ́n tí ò lẹ́nu tí ò lọ́wọ́ tí ò ní kankan. wàá gbọ́ ti wá ní èmi nìyá ẹ á kí lóde ṣáà ń ju mi sọ́tún òyìn mi sósì. àmọ́ ẹ jẹ́ ń ṣàlàyé fún yín iṣẹ́ ṣe la gbá. àríkẹ́ èmi ò mọ ibi tó ti gbọ́ màlè yẹn wá o kò mọ ibi tó ti gbé wá yẹn ni kó wá gbé padà síbẹ̀ torí èmi ò bí ọmọ àlè mi ò èmi ò bí ọmọ tí máa bá sọ̀rọ̀ tí ò ní gbọ́ sí ọ̀rọ̀ sí mi lẹ́nu ok. ìwọ náà ló máa wá mọ bó o ṣe máa gbé jáde wàá lọ gbé fún the right father torí kì í ṣe ọmọ tèmi kò lè jẹ́ ọmọ mi kí n bá sọ̀rọ̀ kó má gbọ́ alhaji hasan kì í ṣe ọmọ àlè. tó bá jẹ́ kí n ṣe ọmọ àlè ó yẹ kó gbọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu. ẹ wo ó máa gbọ́ àdúrà náà la máa máa gbà gẹ́gẹ́ bí ìyá gẹ́gẹ́ bí abiyamọ mo ti sọ gbóhùn tó yẹ kí n sọ mo ṣàgbọ́ apá mi kò gbà sí èmi náà lẹ́nu. ìjọ ò ló máa gbọ́ lọ́mọ tí mo ti bẹ ọlọ́run lórí ẹ̀ tó yẹ kó yẹ kí n sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mejì kó tó sọ pé ah àwùsùn mi láì òun ò ní ṣe tí ò dáa. alhaji a níbẹ̀ lọ́ọ̀ tó pọ̀ sí náà mm-hmm torí pé àwa la bí Alhassan ò kì í ṣe ọmọ àlè o àjọsọ lórúkọ ọjọ́ ṣe súná rẹ̀ ni. èmi ti bẹ ọlọ́run níbi tó ti ń bẹ ọlọ́run tó wáyé pé òun ò ya ọmọ àṣetánì ni ó yẹ kó ti gbọ́rọ̀ sí mi lẹ́nu torí mo wọ́n lọ́wọ́ kì í ṣe bí ọmọ àṣetánì ni ẹ gbé lọ fún bàbá ẹ̀. ìwòye gbogbo gbogbo kì í ṣe ọmọ àṣetánì ọmọ wa ni ọmọ wa ni. kì í má gbogbo gbogbo ó dà mo pè é sin tẹ bá fẹ́ ṣe ìwọ àti ẹ ẹ dán tẹ bá fẹ́ dán wò ọmọ àlè ni ẹ gbé lọ fún bàbá ẹ̀ agbọ́rọ̀ sí bàbá ẹ̀ lẹ́nu tó bá jẹ́ mi ni mo bí ni agbọ́rọ̀ sí mi lẹ́nu nítorí pé kì í ṣe mi ni mo bí ló ṣe ìyá rẹ̀. agbo agbo alájí ẹ̀dá kan. mo ṣe ń sọ ni tó bá máa gbọ́ yẹ kó ti gbọ́ ah tam ni àṣetá ni ọmọ. dakù délẹ̀ adíá fún pèrègede tí í ṣe yèyí ojúmọ́ mọ́ ǹjẹ́ ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ rẹ ni. pèrègede ìwọ ni èyí ojúmọ́ mọ́. ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni. pèrègede ìwọ ni èyí ojúmọ́ mọ́ kí àtòfò àtàrùn kó máa gbénú ìgbéwò wá ìtòwó tọmọ kó máa wá wa wá nínú. ó ní bàbá àgbà ló fún ọ ní ọ̀pẹ̀lẹ̀ ilégbò. bàbá àgbà fún mi lójú oorun wọ́n dẹ̀ ní kí n máa fi ṣe atọ́nà ayé mi. nígbà tí o sì jí ọba alẹ́gbẹ̀ẹ́ mi. ọba alẹ́gbẹ̀ẹ́ mi ìró kan ni mo gbọ́ tí mo fi wálé haúsá ta ni àtúnfọ̀rọ̀ lọ níbo làwọn àgbààgbà kù sí wọ́n ṣe júwèé yín fún mi ló gbé mi débi bíi lónìí fàkàyọ̀dé. owó bàbá léyìí ó yanilẹ́nu ó bù àyà labalábá mi nìrà adífá fún Ọ̀rúnmìlà Ifá òjòyè agbanilọ́wọ́ ku ẹbọ wọn ni ó wá ṣe òun sì gbẹ́bọ ńbẹ ní bá ń túbọ̀ ìfagbà mi ò mọ̀kémọ̀gbà èèyàn tó bá ní agbani làgbà. àgbà bàbá àgbà kiri fáìrí fún mi rí o. lójú oorun náà. bẹ́ẹ̀ ni. a jẹ́ pé ó ní ìdí pàtàkì kan tí elédùà fi yọ̀ọ̀da atọ́nà yìí fún ọ. bẹ́ẹ̀ ni. a jẹ́ wípé ó ní iṣẹ́ kan tó o fẹ́ jẹ́ lóde ìsàlàyé. ṣùgbọ́n bàbá ọ̀rọ̀ mi ta kókó gan-an ẹnìkan ní ká gbalé ogbó ẹnìkan ní ká gbà lógbò èèyàn kan ò dẹ̀ lè dúró méjì méjì aláàjì ni bàbá tó bí mi alájà gan dẹ̀ níyà mi pẹ̀lú kódà wọ́n ti sọ mí di àkọ́tì inú ilé torí gbogbo nǹkan yìí kò yé mi. orí ẹni ni wọ́n ní bá a bá jí lòwúrọ̀ ká di orí wa mú mm. orí ẹni làwúre ẹni ibi orí ẹni bá darí ẹni gbà ibẹ̀ lèèyàn gbà. bẹ́ẹ̀ni. ibi ẹlẹ́dàá ẹni bá da ẹsẹ̀ ẹni gbà lèèyàn rìn. elédùà tó dá gbogbo wa sóde ìsálayé ohun tó bá lọ́ọ́ jẹ́ lóde ìsálọ́ ayé lọ́ọ́ jẹ́. séèyàn tiẹ̀ wá lè sáré jorí lọ ni orí sì la tọ́nà ẹni borí bá láṣe láṣe a lè gbọ́n jorí lọ. orí mi ju gbogbo ẹ lọ bó bá tásìkò àti sùn ẹnu òun sọ ọ́ la. ẹlẹ́rìí mi ò ẹlẹ́rìí mi ò. àfáà sáni. ẹlẹ́rìí mi ò. ẹ̀yin tó yẹ ká máa pè láàfáà ẹ má kọ́ ti ọ̀rọ̀ mọ́ lẹ́nu torí tí ń bẹ lóòkan àyà mi mo fẹ́ bójú ọlọ́fà ẹ̀yin náà lè ṣe kò lábọ̀ pẹ̀lú àwọn onífà nítorí pé ẹ fẹ́ jẹ̀fà ìfà tí ó padà fà yín lápòyà ẹ̀yin kọ́ lọ́yẹ kẹ́ ẹ wá ń di kúránì kẹ́ ẹ mọ́ pósúrà táyà lọ́kọ́lọ́fà kẹ́ ẹ ṣàdúrà lásán dáínì ẹ sì fi service interest yín ẹ fi tú àwọn èèyàn ká ẹni ó gba east gba east ẹni ó gba west gba west ẹni ó gba south gba south ẹni ó gba north tó ti ẹ̀ fẹsẹ̀ kọ́ èmi south south mo gbà lọ mo ti ń fi empty stomach mo sì ń gbé yín rí. Ibi ń pa mí di bí mo ṣe wà yìí lórí ìkíni ṣé bí gbogbo ẹ̀ náà rèé gbogbo ẹ̀ náà kọ́ yìí ẹ̀yin tó pé gbogbo nǹkan lẹ́tẹ̀ẹ́ ti kọ́ mi mélòó ni ẹ mọ̀ yẹ máa fún sọ àwọn orin mùsùlùmí tẹ́ ti kọ́ mi ẹ mọ̀ wú àwọn àná àzá iná ni ìzá iná ọmọ mi lọ́kùn ìmọ̀ọ́mọ́ ẹ̀yin tẹ́ ẹ kọ́ wa nǹkan ẹ̀ sì ń dàrú mọ́ wa lọ́pọ̀lọ́ nígbà ẹ wo bí ẹ gbà tí n bá wo bínú ṣe ń bí mi kí n bẹ̀rẹ̀ sí ní fáwọn ìyá létí ẹ sì sọ pé a kí ni ẹ sì sọ pé àkókò kí n parí rẹ pẹ̀lú àkókò sí ìbòkù. ó ṣe mo dúpẹ́ ṣé rí gbogbo ẹni tẹ wà nù léyìí ọlọ́run ẹ mọ fálù mi ni o tẹ bá mọ fálù mi ó yẹ kẹ gbé mi síbi kan kẹ máa bọ mi ni. ẹ pàbí kan fi yín sínú mùsíọ̀mù àbí kan gbẹ́gi yín lérè. kò sí wàhálà tàbá mẹ́yìn lọ́wọ́ ọ̀tún àbá mẹ́yìn lọ́wọ́ òsì tàbá fẹ́yìn ẹ̀yìn rìn látọ̀yọ̀ lọ sí sẹ́yìn ẹni tó máa yin ni máa yin ni. ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tẹ́ ń wá lọ káàmpù Ibrahim tẹ́ ń rìn káàkiri tẹ́ ń fẹ́ ìrìn lọ sẹ́yìn tọkọ̀ bá gbà yín látẹ̀yìn àwọn aláàjì ò ní sunkún fa ẹ̀ ń fẹ́ ìrìn lọ sẹ́yìn sẹ́ẹ̀tì àwọn ajá lé koko ẹ̀ ń rìsíkì láìfọ ara yín ẹ̀ ń fẹ́ ìrìn lọ sẹ́yìn. mo ti mọ̀ pé wàá sọ nǹkan bí èpè náà ló jẹ́ kí n bo kinní. ẹ orí gbohùn lé nǹkan tẹ́ bu àbí wà láàyè mo lè gbé yín ré sínú rẹ̀ tí nǹkan kan ò sí ní ṣẹlẹ̀ àwọn talẹ̀ ń fowó kí lẹ́yìn táwọn talẹ̀ ń wẹ́ẹ̀nì. kò sí gbọ́ yín. sórí nǹkan tó wà lọ́wọ́ mi yìí kún fáyà kún tèmi lélẹ̀ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sọ̀pin tó wà lọ́wọ́ mi yìí tó bá ń gbọ́ atákéré ọdún mo lágbára àti change ayé ẹ láti kúkú tó wà. kí n di great man. no kí n sọ ẹ di king. king ni ẹnìkan mọ̀ wọ́n ẹni mi mọ́ èmi náà sọ mí kéfà àìjẹun yóò olóńgbò kan ní òjò tájábọ́ tí mọ̀ wọn nù ẹ mọ̀ mú mi ọwọ́ pẹ̀lú àdó ìjàmọ̀ tí ojú two hundred naira lọ lọ́jà kẹsàn ìran àwọn èyí sọba àwọn tí wọ́n ń jọba gan wọ́n ti ń para wọn. ọmọ ẹrú lẹni ọba jọba kán lè mọ kọrin fún mi ọmọ ẹrú dọba ìgboro démiládé ẹ mọ̀ démiládé ẹ̀gún gbogbo bá ti jọ ń sọ lóhùn lẹ̀ yìí ẹ̀jẹ̀ á fi mọ bẹ́ẹ̀ kì í sì mọ bá fọ sẹ́sàn mi lọ wàláyé bẹ́ẹ̀ bá tọ́ bọ̀ mí lẹ́nu wàláyé ń gé ń jẹba bẹ́ẹ̀ sì sàkókò yín lófò ìwà àwọn ìyá yín tí mo fi bà káńdì tí mo fi fọ́ àwọn ìyá yín. má ta rẹ̀ o. ọwọ́ ẹyọ kan níbi orí àwọn ìyá yín dà sí. má ta rẹ̀ o ikú ni kì í sáà o. ẹ̀gbọ́n mi. apá bá máa lọ. mo ti ń lọ tẹ́lẹ̀. bá máa lọ mo láwọn ètò àdúrà kan tí mo fẹ́ sí apá wa máa lọ. ẹni yóò kú ti pàdé ẹni yóò pa fẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ ẹ̀yin lè jẹ́ aró ń jẹjẹ ara sì ń kan mí sẹ́ẹ̀ fẹ́ parẹ́ ni kí ni ó tí ń bá lọ ẹ gbà lóòka. ìyáàkámé láti ó bá ní àwọn jẹ ọlọ́run ẹnìkan ò fi ọlọ́run ọlọ́run àmọ́ bàbá àgbà omi ló kọ níbẹ̀ yẹn ni ẹ̀rù ń bà mí ọ̀rọ̀ yìí ti wá di ọ̀rọ̀ odò ọba ọba ránṣẹ́ ẹrú odò ọba pàkó iṣẹ́ ọba ní kò sí má jẹ odò ọba ò lẹ̀ sí kánlò bàbá ẹ̀sìn wo gan-an ọlọ́run lọ́wọ́ sí. kò sẹ́sẹ̀ tó lọ́wọ́ wò lọ́wọ́ pé ẹ́ gbogbo ẹ̀ lọ́nà lọ́wọ́ sí. ewu wá ní ká wá ṣe. olùkọ́ ah, ah, ọmọdé mọ̀ ẹ ti mọ wọ́ọ̀rù yàtọ̀ sí oṣù ẹ ètò kan rẹ̀ bá tó rọ̀ wọ́n nínú gbogbo ẹ̀ ẹ ní kó yàn láàyò tó bá sì fi gbé lọ́wọ́ kó fi òótọ́ sí nítorí ìwà lẹ́sẹ̀. ìwà ló bá wúrẹ́ ẹ ṣé bàbá mi. o afa ṣe ló kọ́ pẹ́ lé mi lọ́wọ́ ó ní kí n máa fi ṣe atọ́nà ayé mi láì kí n ṣe yorùbá film in fact mo wà astonished gan pé kí ló ń ṣẹlẹ̀. Ah, ìyẹn tó lágbára ọ̀pẹ̀lẹ̀ owó dídí ọmọ aláàjì yẹ a ti fẹ́ máa gbọ́ kúrò lórí ṣèṣẹ̀ sí káàkiri ah, ó bẹ́tà kò ní ní ti dáadáa pàdé. lẹ́nu sọ́hùn gbẹnu sàn kí ló ń ronú sí ṣójú ọmọ kékeré ni bó ṣe wàyí ẹ̀sìn tó bá wọn ló lè ṣe kò sẹ́ni tó lè disturb ẹ̀ ok àti rí babaláwo tó ń di pastor àrí pastor tó ń di babaláwo gbogbo ẹ̀ ń wọnú ara wọn nìyà ọ̀dọ̀ à ń disturb ẹ̀ pé but kí ni. ṣẹ́rí ẹ má jẹ́ kọ́rọ̀ yìí díjà láàrin wa ṣe mọ̀ èmi gangan ti ṣe home work mi dáadáa eh. Eh, under Nigeria constitution eléyìí tá à lò 1999 yẹn fundamental human right ó entrench ẹ̀ dáadáa wípé there is a freedom of religion. ó mọ̀ yí pé constitution tó ti ka dáadáa ni wáyé tó ṣe wá gbé e kó sọ fàlà tí tó fi wá ń gbé bọ́ àyè báyìí. gbẹnu sàn kó gbẹnu sàn ẹni tẹ bá ti kúrú báyìí tẹpẹ ẹ ẹ tẹ bá fẹ́ múlẹ̀ báyìí ẹ julẹ̀ ńlẹ̀ lọ báyìí ìrònú yín máa ń yàtọ̀ ni ó mọ̀ kó lágídí ni tó máa yẹ kó lágídí ni kò ní máa ṣe máa gbé débẹ̀ sí ni ó kọ̀ kúrú ni ò ní làákàyè kankan ah, mo láì gbé máa ń gbé ooo. Oh èmi kàn wò pé two head is better than one pé ah. kí n fọ ọlọ́mì mọ̀ pé. ṣọtún àlè lè nà. ọ̀gbẹ́ni hasan tó fẹ́ẹ́ di babaláwo èmi ti lọlé. máa lọ máa lọ torí mi ò lè jókòó sí baba. máa lọ ẹ wò wọn. nǹkan tèmi tiẹ̀ wò ni pé izuko má bínú má bínú so nǹkan tèmi tiẹ̀ wò ni pé tó bá tó time máa gbálàjì débẹ̀ ni pé eh, baba. lọ́kàn ti tiẹ̀ ok bàbá ẹ kà ṣe báyìí o ṣé máa ń nù ẹ̀ sí ni ah, Susan wo kí ni nǹkan tí o fẹ́ kí n ṣe fún ẹ gan-an anything tó bá ní kí n ṣe fún ẹ máa ṣe promise mi pé tí n bá ṣe ẹ inshallah máa ṣe fún ẹ ìwọ kan sọ nǹkan náà fún mi. ṣé ẹ mọ̀ pé ọlọ́run lòun ní bí ìran kan ó sọ pé inshallah mi ò lórúkọ ọlọ́run ṣeré máa ṣe fún ẹ. ok alhaji sẹ́yìn pé sọ pé máa ń rán ní hajj. bẹ́ẹ̀ni mo sọ bẹ́ẹ̀ yes Good. yes and i mean it. yes sir. àwọn ẹ máa rán ẹ. alhaji mi wò pé owó hajj yẹn tí máa fi lọ sí náka ẹsẹ̀ jẹ́ kí n fún yẹn lọ sí igbódù tó ti má ti lè tẹ́fà gbogbo àwọn kan tí mò ń ṣe yìí máa lè fi jinlẹ̀ bẹ̀ dáadáa. mò ń gé ẹ lọ́wọ́ kò gbọ́rọ̀ ká mo ní mi ò fẹ́ gbogbo nǹkan tó ń ṣe yìí mi ò fẹ́ gbogbo jọ̀ngànjọ̀ngàn bó ṣe tò wọ́n sílé tó ṣe gbogbo ẹ̀ má máa sọ fún mi bẹ́ẹ̀ mọ́ ẹ̀sìn tí èmi mú ẹ̀tọ́ yìí tí mo mú ẹ yìí ọ̀nà ọbẹ̀ ni mo fẹ́ kó gba ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn Islam ni mo fẹ́ kó gbà gbogbo ilé tó tò sílé yìí kò dáa kò dáa gbọ́rọ̀ sí mi lẹ́nu ọmọ yìí. alájẹ ẹ ẹ ẹ má bínú alájí. mi ò bínú mi ò bínú tẹ bá dẹ̀ fún mi ní àyè láti explain àwọn kankan fún yẹn. kí ló ń ṣe ẹ tán ah! orí ẹ yí ọ̀rọ̀ ni kí ló ń ṣe ẹ mo ń gé ẹ lọ́wọ́ òun bọ̀ọ̀dù ká wọ́n sọ fún ẹ láti jọ pé ọ̀nà tó ń gbà yí ọ̀nà ọ̀nà tí ò da, ni ọ̀nà burúkú ni ọ̀nà ìparun ni ẹ̀sìn mùsùlùmí ni kó jẹ́ ká jọ tọrùn bọ̀ ìyẹn ló dáa ìyẹn ló lè gbé ẹ dálù jàǹnà gbogbo jàǹkàjàǹkà tó tò yìí inú náà ni mo sọ fún ẹ. Eh, eh. <laughs> ee alazan alazan mo máa ń sọ tèrè fún ẹ bàbá ń sọ fún ọmọ ẹ báyìí o ọmọ ò gbọ́ o nígbà tí ìyá yẹn bá dé níwájú anábìwá Muhammad sallallahu alaihi wasallam mi ò ní sí mbẹ́ o mi ò ní dúró tiẹ̀ torí màá máa sọ fún wọn náà pé mo wí fún ọmọ yìí kò gbọ́ wallahi tallahi sùn ọ̀bì láì máa sọ pé mo wí ọmọ yìí ọmọ yìí ọmọ ni ò gbọ́. ẹ má bínú. mi ò bínú ah mo ní mi ò bínú azan mi ò bínú tèmi tèmi sọkàn ni kò gbọ́ kò gbọ́rọ̀ sí mi lẹ́nu gbọ́rọ̀ sí mi lẹ́nu èmi gbọ́rọ̀ sí bàbá tó bí mi lẹ́nu wọ́n náà gbọ́rọ̀ sí mi lẹ́nu. ẹ má bínú sá. mi ò bínú. alájẹ mi rò pé ó ṣe Islam nìkan ló lè gbìyàn dé ilé rẹ nínú ẹ̀sìn àbáláyé ó ní tó ń pè ní ilé ìmọ̀ náà. tó bá yẹ lẹ́yìn pé kó gba ọ̀nà Quran tàbí ọ̀nà bíbélì gbogbo yòókù inú náà ni inú náà ni kò sí ọ̀nà méjì inú náà ni àfi kó tẹ̀lé ànábì Isa àbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó tán. ok alhaji ṣe rò pé kún fáyà kún bí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni kún fáyà kún. kò ń ṣe inú ìsìlámù nìkan ló wà alhaji ẹ wo ẹ wo kíní tí mo mú lọ́wọ́ yìí ẹ bá ń gbọ́ kankan lórí iná dùn mọ́ kò sí nǹkan téèyàn sọ sí láyé mi. ṣé nǹkan tó mú dání yìí bó ṣe wà lọ́wọ́ ẹ̀ yìí kò fáyà fún mi. agbára ọlọ́run bá. a wọ́n lọ́ọ́ ti gbèrò ọmọ tí èmi bíi alazan ti ń ṣe rè nítorí hm. ìtàn rẹ ni jẹ́ rere hm. ìtàn rẹ ni jẹ́ ni. alájí. mọ̀ ṣù sórí èbùrẹ́ tó ń gbé bọ̀ yẹn má gbé wá sọ́dọ̀ tó gbé fáwọn màmá àti bàbá tó tò sílẹ̀ yẹn gbé fún wọn wọ́n á lọ́wọ́ ẹ̀. wọ́ọ́ bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ tó ò gbọ́ yìí tí n bá sọ tó olóògbọ́ tèmi tó ní àwọn kíní tó tò sílẹ̀ ló fẹ́ gbọ́ tiwọn n ó kọ́ ọ lọ́mọ yes màá kọ́ ẹ lọ́mọ ok mo sọ tèmi o mo sọ tèmi o sórí èyí tí mò ń bẹ́ẹ̀ sọ yìí tí o bá kọ̀ tó olóògbọ́ azan màá kọ́ ẹ lọ́mọ kọ́ ẹ lọ́mọ ṣé olówó ṣé olówó lágídí. ṣe máa fún mi lówó tẹ̀ fáyẹn. kò ní dá fọwọ́ tó fẹ́ mi dá fáwọn. tóbi o ó tóbi o ó yéye o ó yéye o ọ̀rọ̀ ọlọ́run àwa ó tóbi o. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní yàrá àkọ́bí wa a kì í fẹ́ sọ èdè gẹ̀ẹ́sì fìlọ́sọ́fì tó ń pè ní ìmọ̀ye. E ọgọ́rùn-ún èyí tí dájúdájú kóòdù rẹ̀ ń jẹ́ ọgọ́rùn-ún ó lé méjì òun iṣẹ́ tá ń bá a lọ a sì ti bá a débì kan àbí bẹ́ẹ̀ kọ́ a ti bá a débì pé kí ni à ń pè ní ọgbọ́n nínú ìmọ̀ èyí táwọn olóyìnbó ń pè ní wisdom ta ni ẹni tó lè sọ fún mi ẹni tó jẹ́ bàbá ọgbọ́n táwọn eléyìí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní father of wisdom ta ni bàbá ọgbọ́n ta ló lè sọ fún mi. gẹ́gẹ́ bí ìmọ̀ ìjìnlẹ̀ mi àti òye tèmi Ọ̀rúnmìlà ni bàbá ọgbọ́n. ó tó o mò ń gbọ́. bẹ́ẹ̀ ni torí pé ilé rẹ̀ ni ọgbọ́n ń gbé omi ọgbọ́n ló mu aṣọ ọgbọ́n ló fi ń bora oúnjẹ ọgbọ́n gangan ló ń jẹ gbogbo àwọn ọmọ rẹ̀ pátápátá ọgbọ́n ni wọ́n kí ni tí à ń pè ní ọgbọ́n ọgbọ́n ni ọ̀nà láti mọ ọ̀tún yàtọ̀ sí òsì ire nínú ibi ibi nínú re ọ̀rọ̀ míì ta lè lò fún ọgbọ́n ni tá à ń pè ní ifá èyí ni ọ̀rọ̀ tí Elédùmarè tó sọ fún Ọ̀rúnmìlà bára àgbọnmìrègún fún ìdarí ìtọ́sọ́nà àti ìgbàlà fún gbogbo ọmọ aráyé ọgbọ́n yìí Elédùmarè pé gbogbo àwọn irúnmọlẹ̀ ó ṣe ìdánwò fún wọn ṣùgbọ́n Ọ̀rúnmìlà nìkan lẹni tí ó yege ọgbọ́n yìí ni ó wá di tó balẹ̀ tó fọ́nká lónìí tí gbogbo ayé ń lò à ń lo ọgbọ́n yìí nínú ètò òṣèlú wa tí wọ́n bá sọ wọ́n á ní ẹ ká dìbò ká lè mọ ta ni ẹni tó yẹ láti fi ṣe olórí Ọ̀rúnmìlà lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ dìbò níbi òwò ṣíṣe níbi òwò ṣíṣe níbi òwò ṣíṣe àwọn ṣòwòṣòwò àwọn jèrèjèrè tán bá lọ tán bá bọ̀ wọ́n á níṣẹ́ jèrè àbí ẹ̀jèrè Ọ̀rúnmìlà ló fi eléyìí sílẹ̀ àwọn oníṣègùn òyìnbó Ọ̀rúnmìlà ló kọ́kọ́ jáwé òun ló wa egbò òun ló papọ̀ tó fi ṣe ìwòsàn ọgbọ́n Ọ̀rúnmìlà náà ló ń tẹ̀síwájú ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tá à ń pè ní fẹkinọ́lọ́jì Ọ̀rúnmìlà ló jẹ́ ká kọ́kọ́ mọ̀ wípé lálá tó lọ sókè ilẹ̀ ní ń bọ̀ Ọ̀rúnmìlà ló sọ eléyìí tí àwọn tó jẹ́ physics tí wọ́n ń sọ dọ̀la ìmọ̀ ultrasound ẹ gbà mí láyè kí n sọ òyìnbó ìmọ̀ ultrasound ká mọ irú kí ni aláboyún fẹ́ bí ọ̀mìlà gangan ni ọmọ tó mọyún ìgbínú kára wọn ó ní àǹfààní tí ọ̀mìlà bá da ọ̀pẹ̀lẹ̀ rẹ̀ ó láǹfààní láti mọ irú kí ni aláboyún náà fẹ́ bí gbogbo eléyìí tí mò ń sọ yìí a rí nínú odùfà ogbè ìrẹtẹ̀ ká ní àyè bá gbà mí ni mi bá kí fàyè. mo gbà ẹ́ láàyè mo fẹ́ gbọ́. a máa ń ṣí fìlà ká tó kí fáni sáà. Iṣẹ́ òṣẹ́gúnugún kó bà lóòrùn, òṣì òtakàlàmọ̀gbò kó bà lórí àbá ọkà, ọ̀nà ìdíbá fún ọ̀mí labánlọ̀rẹ́ gba ọgbọ́n lé lédùmọ́rè, jẹ́ ẹni tójú bá ń kán kọ́ mọ́ wá ń só ìrìngbẹ̀rẹ̀ lẹ̀dú ó rìn. kí lorúkọ rẹ̀? kò burú mo fẹ́ rí ẹ. ọjà kí ni ìyàwó mi ń ọjà ṣìnà ni. and in what way ni ẹ fi kàn wá. kẹ́tẹ́kẹ́tẹ́ inú ìwé ó máa ń rẹwà àmọ́ kò lè sí true. Tani, how dare you remind me of the evil you did to me? Ọlábọ̀dé, why it's ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ Yorùbá calm down. I don't have any him pump you know. Engineer, hmm? don't tell me she slept here. She actually did. Bí ìyáálé mi bá ṣe wèrè tí full massage díkẹ́ kọ̀ wá kíyàn sáré òòyà tẹ́lẹ̀ ń darẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀rẹ́rìn ẹ̀yìn méjèèjì ẹ̀rẹ́rìn ẹ̀rẹ́rìn òṣì. ẹranko ló máa ń nà ìyàwó ẹ. Will you marry me? She is married. jẹ kíládùn ẹ tó bá ṣáàyè. a sún ẹ̀wọ̀n. tó bá ní o máa fèsì ọkùnrin àwọn these days wàá lù ẹ pa. ṣé yóò wá jẹ́rù mi lọ́nba fa gbogbo ìtọ́ èmi eh, ti dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́jọ́ kan. inú ilé ọ̀gá mi lọ sùn ọ̀jú bẹ́ẹ̀ ṣe fún ọ. kí ló fẹ́ ṣe jáde síta. má rọjú mọ́ mi mi ò ní jáde. Alábọ̀dé is a bloody receptionist. good reading. ṣẹ̀ṣẹ̀ wáyé lọ́wọ́ tèmi wà báyìí sí i tí bá rí kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń ṣàárẹ̀ èmi á bá ti wà yàn kíkúrò ọ̀tọ̀ dé àti mọ́lẹ̀. you are welcome. I want to marry you and I am not playing game. kò lè possible. ọmọ àdúgbò ẹ̀jẹ̀. ọmọ àdúgbò ẹ̀jẹ̀. Ah! uncle Dayo. you mean your mommy went out last night and she didn't come back. mo ń fa bọ́ lọ́wọ́ tẹ́lẹ̀. lórí tá a pè é tó fún un ó jẹ́ kẹ́rù má bà mí. I hope this will continue forever. Àwọn àjàṣà ń tọ́jú obìnrin gan. Ṣé kìí ṣe pé ohun tí wọ́n sọ ti ṣe mọ́ lára? Tó sọ wípé àwọn ìyàwó tó wà lọ́hùn wọn á mú ọkọ kúrò ní wọ́n á wá sọ di ìyàwó. Àwọn á wá jẹ́ ọkọ. Ìyàwó mi kan dọ́ mi sílé ni o. earlier in Indianapolis on the west side. Police say the suspect has now been arrested and is in police custody. Get ah, my hmm, Yes, sir. Azan Azan bó ṣe dáhùn ìbéèrè mi ní yàrá ìkàwé lẹ́ẹ̀kan òun ló yà mí lẹ́nu pé ṣé ìdílé babaláwo ló ti wá ní àbí bàbá ẹ̀ bàbá àbí ọkọ Ifá. actually mi wá láti ìdílé babaláwo kódà mi gbọ́ wípé bóyá ẹnìkan kan ṣe nǹkan tó jọ Ifá ọ̀ ìṣẹ̀ṣẹ̀ ní inú ìdílé mi because èmi tẹ̀ ń wò yìí ọmọ aláàjì pọ́nbélé ni mí bàbá mi wọ́n gba ẹ̀sìn wọ́n mú ẹ̀sìn ní ọ̀kúnkúndùn gan màmá mi gan dẹ̀ ní alájà ni wọ́n kódà èmi tẹ̀ ń wò yìí ìgbà tí covid ṣẹlẹ̀ yẹn ni ò jẹ́ kí n lè lọ sí àjì èmi gbogbo bá ti lọ sí maka. ọmọ aláàjì ló wá ń kí fábẹ́ rúfà lé báwo ló ṣe wá kọfà. bàbá àgbà ló kọ́ mi. bàbá àgbà níbo làwọn wà. igungun òtẹ́ lè sọ ibi tí bàbá àgbà ń gbé because ojú àlá náà ti máa ń yọ sí mi wọ́n dẹ̀ máa ń kọ́ mi ní kinní ẹ̀. ojú àlá. Hmm. Ọ̀rúnmìlà jàna ọ̀tà. bàbá àgbà fẹ́ràn mi débi wípé ọ̀pẹ̀lẹ̀ tí mò ń dá bàbá àgbà ló fún mi lójú o. Hmm. Ọ̀rúnmìlà kò burú màá tún máa rí ẹ. ẹ̀yin nìkan ni mo sọ fún o mi sọ fún ẹnìgbẹ̀dá ọlọ́run kankan orí àwọn èèyàn rí mi gẹ́gẹ́ bí ẹni tí kò mọ̀ kan tó ń ṣe bí ẹni tó jẹ́ pé àǹjọ̀nú kan ló kó sí nínú ìgbé mi mọ̀ pé ẹlẹ́rìí ìpín á tún rí mi ṣe gẹ́gẹ́ bí o ṣe mọ̀ pé olùkọ́ Yorùbá lèmi èmi mọ̀ ju àwọn yẹn lọ àṣírí rẹ bò lọ́wọ́ mi kábíyèsí ọba Èdùmàrè ọmọ aláàjì hàn tó wá ń mudù fá torí kì í bẹ́ni tí fákù lẹ́yìn ìbùlé ẹ̀ kábíyèsí Ẹlẹ́dùmarè. oyeye o oyeye o ọ̀rọ̀ ọlọ́run àwa ó tóbi. mi ò fẹ́ kí ẹ ronú mọ́ sẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wò mí gbogbo ìṣòro tó dojúkọ yín kékeré gbin wájú ọlọ́run èmi náà mà ti fèsì àwọn problems kankan yàásìn bẹ́ẹ̀ ṣe ń wò mí sẹ́mu kúrúnà kúrúnà ti fìgbà kan ṣe mí rí tó ṣe kó tí mo bá ń gbéra báyìí ẹ̀jẹ̀ máa ń jáde àmọ́ nígbà mo já ewé kọ̀ọ̀kan tí mo ṣe àwọn nǹkan kan ọlọ bẹ́ẹ̀ kí ni kúrò náà lọ fún kúrókò sáórí bá bẹ́ẹ̀ làwọn ayé bá gbé kúrókò sáórí dè bí mo bá lọ lé bàbá wọn ò lé mi mo bá lọ bí tí n ti ṣerun wọn ò lé mi ni wọn ní kúrókò sá lọ ń bẹ lórí rẹ mú àwọn pa àwọn ìyá tí mo ṣe àwọn nǹkan kan kórókù sábà lọ nígbà tí yàn ń lọ tán làlẹ́fọ́ ìbá dé ah! làlẹ́fọ́ ìdí ló bó gbogbo ara mi làwọn èèyàn bí mi ṣé ọmọdé ni ọ ni kí ló dé tàlẹ́fọ́ fi mú ọ àsáwọn ayé ni bẹ́ẹ̀ àti àlẹ́fọ́ tí mo mọ̀ yẹn sára ni máa mo ṣe gbogbo rẹ̀ tán làlẹ́fọ́ bá lọ kí làlẹ́fọ́ lọ tán lẹ́sìn bá bẹ̀rẹ̀ sí ní romi wọn bá rìn jù nísìnyí ọmọ olúwa rẹ nígbà mo wá ṣèyàn náà gbogbo rẹ bá lọ tán ní tí mò ń gbìyànjú àti sọ fún yín ni pé kò sí ìṣòro tí ẹ̀dá ló ní tí ọ̀la tù sí ṣé ẹ̀ mọ́ pààrọ̀ ọmọ ń dọ̀sán ọ̀sán sì mọ́ ń dìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ náà máa ń dalẹ́ alẹ́ máa ń dìdájí ìyẹn ojú wá fún pé kò sí ṣòro tẹ́ ẹni tí èèlò gbogbo tí mo yàn yà sin yóò lọ bó bá dọ̀la ẹ tẹ̀lé mi ń lọ jáwọn ìwé kọ̀ọ̀kan ń pa àwọn ìyá mi bá ti sọ àwọn nǹkan kan mọ́ nǹkan kan mọ́ nǹkan kan gbogbo rẹ̀ ọ̀rọ̀ ni yà sí ẹ fọkàn yín balẹ̀. sí ni àwọn nǹkan tí mo bá ṣe. náà ni náà ni iná ni mo mọ̀ pé ń bá ṣe ìlọsì ìlọsì gan bá sí yín mo mọ̀ ọmọ ń tẹ̀sí fún mi ẹ fọkàn ara yín balẹ̀ ṣé ó yín báyìí ṣé ẹ rójú àánú mi tó fọ yìí ẹ mọ̀ wo ti kàn án lọ́ọ̀kan báwọn ẹ mọ̀ wo lọ́ọ̀kan ẹ fọkàn yín balẹ̀ mo fẹ́ kẹ́ ẹrẹ́ ni ṣé ẹ jẹ̀bà ṣé ẹ jọkà ó dẹ ju oúnjẹ ẹyẹ ń dómi gbà náà mo fẹ́ kẹ́ ẹrẹ́ rẹ̀ náà mọ́dọ̀ọ́sì mọ́dọ̀ọ́sì àti mọ́dọ̀ọ́sì ẹ̀hẹ́n tí mo fẹ́ náà ẹ mọ̀ kí mọ́ lọ́la ń já àwọn ìwé kọ̀ọ̀kan sí pa àwọn ìyá mi kó bá lọ. ẹ má ronú ẹ mú fóònù yìí kẹ́ ẹ máa wo àwọn tí wọ́n ń bẹ lórí Instagram wọn. ìrẹ̀yìn ìyá mi o lọ́tún lọ́sì wọ́n lè sleep wọ́n lè gbẹ́ nílẹ̀ ní àmọ́ èmi fẹ́ wake up mo fẹ́ jí yín o ẹ̀yìn ìyá mi ẹ jí díjú rẹ díjú ìyá mi ó ti díjú mo fẹ́ jarí ìsìn ọyá lajú wọn kò sunu láìlọ́nù wọn ẹ máa kó síbẹ̀ bẹ́ẹ̀ ṣé wò mí ọmọ Tinubu èmi mo gbà là yàtì ńgbà mo bá wọn ṣiṣẹ́ yìí fẹ́ gbéra gan ẹ gbà wá ogun tá a ti dára hàn ọyọ ẹja mọ lọ ká máa lọ kí ni mo fẹ́ ṣe. ẹ bá wọ yín ìdè wọ̀nyí ṣé ẹ rí kí ní tẹ̀ ń wò yìí bá a bá ti gbọ́ owó tí ń sẹ́yìn ọlọ́run ṣé ẹ̀ mọ́ kọ́ mi ni oògùn sídí lákàáyé sídí ọ̀yá sídí ló kọ́ mi ẹnì ìṣòlé yóò sì ṣe ẹnì ìṣó ah, ntí tí jésù òfin fẹ́ parí àwọn àmọ́ náà nù ẹ̀ gbàgbọ́. títóbi ni títóbi ni àbúrò rí azan òdìndín ọmọ aláàjì bó ṣe tú ọ̀rọ̀ lẹ lórí ọrùn mìlà ó yà mí lẹ́nu o. ó ṣe yẹ lẹ́nu lọ́yẹ̀ mi náà lẹ́nu àwọn ọ̀gbọ́n ẹ̀jẹ̀ tí wàá sún mi. ẹni sàn you don start again wetin happen kí ló sún ẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀bọ̀ ẹ̀ máa sọ lójoojúmọ́ wetin happen kí ló sún ẹ bẹ́ẹ̀ sọ tẹnu ẹ̀ ká gbọ́. ìwọ náà wo ni azan odidi ọmọ aláàjì kò wá sí ọ̀rọ̀ gidi lẹ́nu ẹ̀ mọ́ ju ọ̀rọ̀ ẹbọ ọ̀pẹ̀lẹ̀ ifá ah, ó tán o. orí tí mo ṣe ń wò ó wíwà gbogbo àná lẹ́lẹ́bọ̀ yes ọ̀nà tó ń kálukú wá ń gbà ṣe bó ti tiẹ̀ ló yàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ah, ah. torí ọ̀rọ̀ Quran àti ọ̀rọ̀ Bible ni màá fi bẹ́ẹ̀ ló Quran nínú àdìtú sọ fún wa wípé actions are the judge according to intention hmm. bíbélì náà tó wá sọ fún wa wípé àwọn èèyàn mi ṣègbè tó wípé wọn ò ní mọ̀. wọn ò ní mọ̀ ṣùgbọ́n ẹ ní ìmọ̀ kankan ok ẹ̀yin méjì níbo lẹ́yìn ti gbọ́ rí pé àwọn babaláwo ló ń ṣoògùn owó fún wọn. ẹ lè gbọ́ na. Ah, ah. ẹ kí ni àá ah, kí ni àá ẹ gbọ́ rí mi. tó bá máa wo headlines àwọn ìròyìn wa bó ṣe ń gbọ́ Síkírù wọn máa gbọ́ Jímọ̀. àpilé ń ṣe wọn máa ń dárúkọ John John di orí baba látakò wọ́n sì máa ń dárúkọ Samuel gọ́sẹ̀ gbogbo ẹ̀ ló wọnú ara wọn. ẹ má kó bára yẹn méjì orúkọ àwọn èèyàn lẹ ń dárúkọ yìí. let me tell you torí kò yẹ pé bóyá à ń ba orúkọ yìí jẹ́ bó mọ̀ ó wà rampart bí society wa pé àwọn pípù yìí ló máa ń ṣe nǹkan yìí wọ́n kàn ń fi ba orúkọ àwọn oníṣẹ̀ṣe jẹ́ yìí ṣùgbọ́n ẹni tó bá máa bú èèyàn jẹ́ kò ní gbè béèyàn ṣe kọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni jẹ́ kí n bí ẹ àtiwọ́ náà tó ń sọ ọ̀kọ́ tó jẹ́ òtó ṣùgbọ́ ṣùgbọ́ pé kán sọ pé ìfálérè ìfáníyì ìfábáyọ̀ ṣùgbọ́ rí ó lè gbọ́ náà. ọlọ́mọ àjẹkù ìgbẹ́ta ṣe. àlàyé jẹ́ ká má lọ jàre. Hey, oh, listen. this man, this short man. Ah. this short man. Show you later, lè tó báyìí? Bọ́ọ̀ you kúrú yìí ló ń no, fún ẹ o, wọ́n ní wàhálà. I'm just telling you. No wàhálà, ẹ̀yìn ẹ̀yìn ha, no Show Bí ṣó ń kírun, ah. ṣó ń gbàwẹ̀, ní ọ̀sán àwẹ̀. Ẹ̀yin káàzẹ́ kó sí lọ́jà rẹ̀. Bàbá Hey. Ha! Ha! Oh, pardon me tí wọ́n náà bàjẹ́ ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ó dà pé kò ń ṣojú lásán ọmọ bébí yóò ń wo iyò ọmọ aláàjì ọ̀run nílà ifá. kò sí nǹkan tó kàn mí òun àtàwọn fámìlì ẹ̀ mọ́jọ ní ìṣòro rẹ̀. Ah. oyeye o oyeye o ọ̀rọ̀. ẹ̀yin ìyá mi ẹ̀yin ìyá mi tí mo ń jẹ ti ń gọ́ọ̀rùn tí mo ń tanu pa pa pa pa pa. ojú bá yín lónìí o èmi sango sídí Ọya sídí lákàáyé sídí ojúbà yín lónìí o ẹjọ́ ojú mi sí o. ẹ̀yin ìyá mi o ẹ̀yin tẹ́ ẹ máa ń jẹ tọ́kì tẹ́ ẹ jẹ tán tegun-tegun tẹ́ ẹ yà tọ́kì jẹ tẹ́ ẹ tún fọ egungun rẹ̀ ojúbà yín lónìí ẹjọ́ ojú mi sí o. àwọn ìyá mi nù wọ́n ní mọ́ ja ilé yìí ń dà padà síbẹ̀ gbogbo tí mò ń ṣe tí màá fi ṣe tán kí n mọ̀ dà tán ọ̀dà. èwo ni kí n lò ọwọ́ ọ̀tún ni kí n lò àbọ̀ owó òsì. gbàbí mọ́ gbàbí gbàbí mọ́ gbàbí ìyàn yín nìkan ọ̀gbà wọn lọ́wọ́ sí nǹkan ìfisẹ́ ẹ̀yin ìyá mi ẹjọ́ ojú mi ṣeun bí wọ́n ṣe ń wò mí tí wọ́n bá lanu mọ̀ jẹ́ kí inú wọn pàdé mọ̀ lanu lọ́mọ tí mo ṣe tí n bá fi gbogbo rẹ̀ tán nìtì tí wọ́n bá fi gbé mú gbogbo tí wọ́n sì wọ́n pátápátá ni wọ́n pọ̀ bí èbì wọ́n pọ̀ jáde ní ẹ̀yin ìyá mi bọ́mọ yín bá ti mú kó dúró rẹ̀ ni òkè la mọ́ bá fún rárẹ̀ fún ewé ọ̀ọ́nì fún nísàlẹ̀ lọ́mọ kan tó tó tó tó tó ọ̀yà ẹ̀gbọ́n mi. Sídi Sídi hmm? tó ṣe yìí ó lẹ́yìn o àbí igbó ló wá do oníṣègùn báyìí torí Ọlọ́run. sọ gbádùn kí nìyẹn ah. sọ àwọn ọkọ mi ni ọyá tí nílò òun wò yìí mo ti ń ṣe oògùn ní ìsìn látàrí Ọbásanjọ́ bẹ́ẹ̀ ni mo sọ. báwọn ìyá mi bá gbọ́ látẹ̀yìn oníṣègede nu. ìwọ àti àwọn ìyá ẹ̀yẹn nǹkan ń ṣe yín nǹkan ń ṣe ìwọ àtàwọn ìyá ẹ̀yẹn wo ní tó fẹ́ fún ọmọ ọ̀gá mu yìí tí ó bá fi lè mú tó bá ti di wàhálà mi ò sí ń o mi ò sí ń rárá o. ayọ́nusọ tó ṣe ń ní ìyá rẹ̀ sígbà tó wà nù ń lọ sí lọ́gọ̀ọ́ àti ọpọ́n wájú rí ẹgbẹ̀rún. iṣẹ́ ò yí ọ èmi ò gbọ́ tó ti máa gbó mọ́sẹ̀ olùrànlọ́wọ́ má gbàdé mímọ́ fà á àrífín ẹ̀yìn ìyá mi. tí mo bá mu gún ní ẹṣọ nǹkan máa ṣiṣẹ́. ọmọ yóò mú ògùn ìpòrí ẹ̀fọ́. ó fura wọ́ọ̀yì. èmi ò sí ń bẹ̀ o mi ò fara mọ́ o mi ò sí ń bẹ̀ o. ẹ ti mú àwọn. Sídí Ẹgbẹ̀jì mi ò sí bẹ́ẹ̀ o. kí ló máa ṣẹlẹ̀ báyìí sí. ẹ lọ tọ̀ bí ẹ bá sì ti fẹ́ sùn ẹ má tọ̀ lé o torí bí ìtọ̀ bí ìtọ̀ ni ọ̀rọ̀ sí. bí ìtọ̀ bí ìtọ̀. ó kí n sáré lọ tọ̀. ìyá mi ìjọ ìpè lóhùn ẹjọ́ kó dùn wọn. òwò Sídí ìfá Sídí sáàkì ẹ mi ò sí bẹ́ẹ̀ o. àwọn ọmọ ìfọ̀tọ̀ ló ń fi.

pẹ̀lẹ́kùkù ló fi pamọ́ fún ẹ. labalábá mi nìlá ajẹ́ fọ́ọ̀rùn mi là ifá òjòyè agbanilọ́wọ́ kú agbanilọ́wọ́ bí agbanilọ́wọ́ àjogún gbogbo hmm. ifá gbàgbé ẹni tó bá gbà ní ikú láì tọ́jọ́ ẹni tó bá gbà ní ìríbi ifá gbàgbé o ọmọ mi ifá ẹ̀mí sọ̀rọ̀ sí ọ ifá ẹ sọ̀rọ̀ ó ní wọn tó sáwọ́pẹ̀lẹ̀ yìí olùgbàlà ó gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn là bẹ́ẹ̀ hmm? wá gbọ́ ògbọ́ ìkìlọ̀ ọ̀gbọ́n ṣé tọ́lọ́run bá ràn án kó jẹ́ o. olùgbàlàlà but I am a psychologist. ṣebí ó ṣe ní láàánú lóòótọ́ but àṣìpa òwe ni pé ikú yá ju ẹ̀sìn tó bá ṣe bẹ́ẹ̀ tó bá parẹ́ wàá jẹ̀bi ikú in fact wàá tún jẹ̀bi lọ́dọ̀ ẹlẹ́dàá ẹ̀ gan sórí lẹ́dùnmáà tí gbogbo wa ń sìn bóyá lágbára tó nǹkan kan ló kápá ẹ̀ which is àdúrà kí ìṣòro yẹn kó tóbi jù bẹ́ẹ̀ lọ téèyàn bá ti lè wà pé áàpù dáadáa yẹn máa borí ẹ̀ and ìwọ gan gbogbo ó ti wà addicted sáwọn drug tó lágbára tó bá lè jìnnà sí gbogbo nǹkan tó ló ń ṣe lemọ́lemọ́ yìí ó máa kúrò níbẹ̀ ọ̀sán kò lè yẹ o kò lè yẹ tọ́lọ́ máa ń gbàdúrà ṣá ẹ́ àti lórí òkè lórí òkè mi àti mọ́mí mi ti lè ka iye orí òkè tàbí lọ àti gbàdúrà gbàdúrà gbàdúrà ẹnu ti bọ́ wọ́n ti wọ orí mi wọ orí mi orí ti ṣá ẹ́ orí òkè náà ni orí òkè kò dé sí yàtọ̀ no result no changes wọ́n ti sún èmi o wọ́n ti sún èmi jù síbẹ̀síbẹ̀ náà dọ́là àní torí àwíjàre kí tọ́ tán lẹ́nu má jẹ́ kí sòrò sọ ẹ di aláìnígbàgbọ́ nígbà tí wọ́n ń sọ báyìí àwọn tó ti wá kú ńkọ́ ìwọ dẹ̀ wà láyé o wà láyé máa dúpẹ́ lọ́wọ́ elédùà náà. elédùà. àmọ́ hasan àti wà tẹ́lẹ̀ jẹ́ ti ń sọ̀rọ̀ o kì í sọ̀rọ̀ bíi mùsùlùmí o ẹ́ n sọ̀rọ̀ àbí is hasan not your name àbí am I mistaken. <laughs> mo like question tó béèrè in fact as ló bá ń ṣàwélé iná owó ẹ̀dẹ́gbọ́n kankan azá gangan lórúkọ mi in fact owó ganan pọ̀ran súná mi fún but it's a long story. okay <laughs> ó never tó bá ti rẹ́jì láti sọ story ẹ̀ fún mi <laughs> i'll be here to listen. kò sí wàhálà máa sọ fún ẹ tèmi sáà ni pé sọkàn akin kò dẹ̀ kúrò níbi àwọn kan tí ò dá yẹn tó ti gbọ́ so mọ̀mísí ńkọ́. azan. baba màmá ṣe ẹ wo mo wà mo wà jàre. azan so ibi ìbàyìí ló wà látàárọ̀ mo ti ń wá ẹ káàkiri alfa abi tó yẹ ká lọ. ẹ ọya ọya jẹ ká máa lọ ṣé ọ̀nà máa lọ lágbè jẹ ká jọ lọ jẹ ká jọ lọ ọya let's go let's go let's go let's go. gbogbo ọ̀nà lórí gbogbo. Abọ́kọ̀ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Àyè mo fẹ́ kálé mo fẹ́ ire ire ni mo yàn lájúlẹ̀ ọ̀run gẹ́lẹ́ tá a tán àgbà pé òun tá a fẹnu sọ àjùlé ọrùn àìmọye ohun tí ò yẹ ká jẹ ọ̀pọ̀lọpọ̀ ló ń jẹ ìwọ àti gbàgbé orísun ìṣẹ̀ṣẹ̀ ní. màmá ẹ wá ẹ wá. olórí ọmọ ẹ̀rọ ah, bó ṣe dùn eh, ọkọ mi tábìlọ rẹ ìlú òyìnbó ni mo rí níwájú rẹ yìí tábìlọ tààlà rẹ kó lè wá sí ìmúṣẹ ọkọ mi. màmá kí lẹ fẹ́ gbà gbogbo nǹkan yìí. bíbò. kọ́rọ̀ mi lè yé yín ẹ wò. ifá orí mi rèé o ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ọṣù màmá ẹ dúró gbogbo nǹkan ṣe yìí o kò torí àgbàlagbà ò àgbàlagbà ó yẹ mo mọ nǹkan tó fún yín ń ṣe lẹ bẹ̀rẹ̀ sí ẹ̀ ń parọ́ gbowó sẹ́mi èèyàn tó ti kọjá bí ìbàdàn sọ fún pé ẹ̀rí ìlú òyìnbó níwájú ẹ̀ míwọ̀ ẹlòmíì ò ní international passport débi pé máa mọ̀ kẹjà lẹ́kọ̀ọ́. gbẹ̀ndù dákẹ́ ṣé wọ́n ní kò wá bùn mí níbí ni ṣé mo wá sílé yín wá tọrọ owó ni fífi sílẹ̀ gbọ́dọ̀ kì í ṣe tèmi. màmá ẹ̀rẹ̀ tún bùn mi ẹ tún lẹ́nu ọ̀rọ̀ àtàgbàgbà ni mo rò mọ́yìn lára tó yẹ pọ́dọ̀ ẹgbẹ́ mi ni mo mọ̀ kí o. ok màmá ifá gangan jẹ́ ká mọ̀ pé tá a bá ṣiṣẹ́ tá a bá ṣiṣẹ́ a máa ṣiṣẹ́ kú ni kí nìkan tẹ fẹ́. Eh, màmá ọkọ mi owó ni mo fẹ́ owó owó tó lè tó mi fi ṣiṣẹ́. tẹ́ bá ti rówó ṣe máa ṣiṣẹ́. ah máa ṣiṣẹ́ máa ṣiṣẹ́ bàbá ọkọ mi bẹ́ẹ̀ sì rí gbogbo àwọn tó ń gbabi kọjá àdúrà náà là ń ṣe àṣà ṣe pé fún wọn. màmá mo mọ̀ pàdúrà lẹ́ ń ṣe but eléyìí ìran ìran tí ò lẹ́jì ti tẹ́ fi kún yín ni mò ń bọ̀ máa rò. Mama, ẹ ẹ dúró ṣe rí owó tó wà níbí báyìí this is one fifty thousand naira. one. one fifty thousand naira. Eh. máa fún yín lówó yìí láti fi empower yín ẹ gba ṣọ́ọ̀bù kẹ̀dẹ̀ rọjà ń bíbẹ̀ ẹ máa promise mi pé ẹ ní ṣe gbogbo kan tẹ̀ ń ṣe ẹ máa kúrò lórí ta yìí. láyé láyé mi ò débí mọ́ láyé. ìwà àlàkẹ́gbà mo fún mi tán ẹ̀bùn mi ládùúrò wẹ̀ pátápátá. àwa náà ò ní bọ̀tí nínú díẹ̀ ta ni làwa náà ti ṣe tó bá pọ́sibù pé owó yóò bá tó ń ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ jẹ́ kí n fún yín nọ́mbà mi tó ẹ máa lè pè ní anytime tẹ́ bá nídìí favour mi. tí o bá tún tó ẹyin bàbá ọkọ mi ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́. fi azan azan lórúkọ mi mo ti fi azan ṣe so ẹ lè pè mí lẹ́ni time tẹ́lẹ̀. bọ̀dá zan ẹ ṣe ah, mo dúpẹ́ o inú ni kọ́tán. ẹ má jẹ́ kí n rí ládùúgbò yìí. Ah, pẹ̀lú bí owó mi ì débi mọ́. ẹ keep kinní yẹn ẹ keep ẹ ẹ keep ẹ ẹ keep ẹ ya ẹ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ. one fifty thousand. ẹ má lọ. o ṣe o. asan one hundred and fifty thousand ló máa kó fún màá yìí now let me bet it with you tá a bá tún kọjá tá à ń láti school lọ́la a tún máa bá wúmà yìí bíbà owó á fún wọn ní one hundred fifty thousand naira ṣé omi sẹ́tì ẹ̀ máa sí kí ẹ̀ tó one hundred fifty thousand naira ni àbí ẹ̀kọ́ fọ́ọ̀kì jàre. wá bẹ̀rẹ̀ mọ̀ kò wá wọn kàn máa tọ owó fifty thousand níyàn tó ṣiṣẹ́ owó yẹn lásìkò yìí. kò sí àyè fún ẹ nínú ilé mi. wọ́n tí nǹkan tẹ̀mí ń sọ tó o bá ti gbọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu kò kẹ́rù ẹ bó ṣe kó yẹn kó máa lọ ni. ọmọ tí a bá báwí tó ń warùn kè ó fẹ́ parun ni. yes. Alhaji yes. yes. mo ṣáà ń bẹ̀ yín ni ẹ ẹ̀ sì torí ọlọ́run ṣẹ́yìn làkọ́ bí ànábì ni. sallallahu alaihi wasallam èmi ni ẹ jẹ́ ká gbà pé mi làkọ́ bí ànábì kó ṣáà máa lọ kó kó gbogbo ẹrù ẹ bó ṣe kó yẹ kó lọ máa fún wọn ní èbùrẹ́ àti ẹbọ rúrú àti ó fẹ́ máa jẹ eh, ẹran ẹran ẹbọ ẹbọ ẹran tó bá ti fún wọn pé kàn fi ṣe ẹbọ fẹ́ máa jẹ ẹran ọlọ́ràá. yes ẹyọkùn ṣo tá a níre láyé lọ́rùn ẹ má jẹ́ àfi ìbínú lè jáde. ẹ jẹ́ àfi lè. ànábì wa gan-an. sallallahu alaihi wasallam kò kò kò sọ pé ká lé ẹlẹ́sẹ̀ àbí ká ká pa á. ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ àwọn karambani lọ́jọ́ ńlọ́run tí wọn ò ṣe ti ànábì ní mẹ́kà wọ́n lé wọn dànù ní tí wọ́n lẹ́bọ̀ làwọn mọ̀ ṣe wọ́n lé wọn kó mọ́ka ni. ẹ ń ṣẹlẹ̀ nísìn bó ṣe wà látètè kọ́ ṣe bẹ́ẹ̀ ni ó máa rí nísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí nírí láíláí àmì. yes. ẹ jẹ́ àmú sùúrù. àsùúrù mo ti ní sùúrù tí n bá ní sùúrù ni yóò ti lọ tipẹ́. èyí aláàjì ẹ má sọ yín ra yín di jihadist náà ẹ try kẹ fọ̀rọ̀ yìí di second thought. ó ní fún ní half thought. thought tó kéré jù èmi ò lè kúrò bí báyìí ó lé bàbá tèmi lélẹ̀ o bí akẹ́ máa lọ sílé bàbá yín. ilé bàbá tiẹ̀ lélẹ̀ kò sì ní dáa fún bàbá ẹ̀. nù yóò dáa fún mi. àmọ́ mi ò kọ̀rọ̀ sí bàbá tèmi lẹ́nu ah, mọ̀kọ́ mọ̀kọ́ lẹ́ẹ̀kan ìwọ náà kọ́ ilé kó wá jáde kúrò nílé mi. inú yóò gbà wọ́n ẹ̀ fakọyọ́ ẹ fakọyọ ẹ apá ẹ gbẹlu apá rẹ. dadi ẹ tún freeze account mi. mo fi mo fi mo mọ̀ọ́mọ̀ fi ni tó o bá rówó ná ọ padà sínú ilé o sì mọ kírun bí mo ṣe fẹ́ mo fi yes. tọ́lọ́ ni mo rò bí n bá rò tọ́lọ́ yóò ti lọ tipẹ́ tọ́lọ́ ni mo rò títí títí dọjọ́ òní máa lọ account frozen. azan azan azan gbé kíní ìnà ọ́ fakọyọ mo ní o fakọyọ apá mo ní o lo apá rẹ. bẹ́ẹ̀ ni tí wọ́n ní ká jọ gbé kíní ìgbé ọ̀rọ̀ kórè ẹ̀mẹ́yẹ̀jì ò pé ẹ máa gbé ọmọ tèmi. alájẹ ẹmí mò ń lọ ẹ̀ tún pé ìpàdé mi gbé kí n máa lọ. kò ní dáa fún mi yóò dáa fún mi àmọ́ mi ò ní pè é padà ẹlú ẹlú ẹ bá tí àyẹ̀ ti ṣe ìtọ́nù lé Hasan ma bẹ́ẹ̀ sọ̀rọ̀. karamba ni ọmọ ọmọ ọmọ tí a bá bá sọ̀rọ̀ tó ń warun kì ó fẹ́ parun ni yòówì parun. tí yìí sì kiri fún jàre. Títọ́bí ni àyè ọ̀la ó parun ṣé wọn ò rí pẹ́lẹ́ ti pa mi. yes yes ẹ ti gbé fine ẹ lọ máa ṣiṣẹ́ yín. mo kàn notice àwọn ọmọ sí ẹgbẹ́ ayé ṣe ti ní kó ṣe máa ń tó bá dágbà nígbà tó ti kúrò bí. èpè méjì lè pè tí ò bá wá síbí á lọ sàn àmọ́ òun ní ọ lọ igbó ọ̀dọ́mọ ní ọ lọ igbó ni ok pẹ̀lẹ́ o adarí pọ́n pẹ̀lẹ́ ebo mi ò pè ọ́ mi ò pè ọ́ wọ́n fún ọ lépè. àwọn ẹ̀yin náà àwọn tó ń jẹ àwọn ẹ̀yin aláàjì owó fún àwọn ilé ìṣọmọ ní ìsìn àbí. láìlá ìlànà muhammadu ya rasulullah. ibẹ̀ kọ́ lọ́lọ́run ní wò ó ń fohùn tí ó sí ó fi ń dáhùn tí ń bẹ láàmú ẹ̀rù rọ́bà tí ó lọ́kọ ọba tí ó láya ẹ̀rù rọ́láhùn tí ó nọ́láhùn àwa sì nọ́láhùn ṣe bẹ́yìn lẹ́ẹ̀rẹ́ni rẹ̀ tẹ́sí. lẹ́yìn tí mo pè run àárẹ̀ ọ. ìlọ́bì kankan bàbá inú àràǹdì náà mọ wa èmi eh. mo pè run bàbá. Eh! ní ìrun tó jẹ́ èmi ni mo pè èmi ni mo pè rún apá èmi lèmi pè rún. mo lù sí ẹni bàbá. Ah, kọ́lọ́ ń darí jìn ọ́. àmì pààrọ̀. bàbá hmm? ibi tí ojú èèyàn ò tó ojú ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ìsìn ní mú kan kéèjì òun hmm. ní mú kan kéjì àmọ́ ó parọ́ pò pérun. you catch me sir. àwọn ajé àmì ìṣúra tí wọ́n ń wá mi wá ni nígbà wá mi wá mo ṣàlàyé fún un pé àjíà ikú ò ké bí ikú nu lé mọ̀ àwọn bàbá ti fòfin lẹ̀ pé anybody ọmọ jẹun nu lé nígbà tí àwọn àṣàánù ò sí ń lé hmm? anybody ọmọ jẹun mọ́ àjíà mi ìtura sí rí pé òun mọ́ ní ìdí mi lẹ́ẹ̀kọ́ gbogbo tí wọ́n máa ń bá ṣe okun àtagbára ni lẹ́yìn ọba sì jẹun kò ní lókun àjíà hmm. àwọn afẹ́fẹ́ bá ń àjíà àwọn afẹ́fẹ́ bá ń dọ́gbọ́n àmàlẹ́ onígbẹ̀gìrì kan hmm. èyí mo fẹ́ lọ búlọ́ọ̀kù wọn lẹ́sírẹ́sì kẹ́nìbọ̀dì ọmọ mọ̀ kọ́dà mo fẹ́ jẹ́ kí lọ bá fi ọwọ́ pa ó fi ọwọ́ pa idà mi lójú. rárá ẹni ká má jẹun lé mi. àrífín ẹ mo lẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹun. bàbá mo sọ fún ọ. mo wí fún mo lẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹun ni òfin ni bó ti wù mí nù ọlọ́run sì fàṣẹ sí. ẹ fi ti sáà kún bàbá. gbogbo ẹni àtìtá o àti ilé ẹ gbọ́dọ̀ jẹun. mo ní àti tìta àti tinú ilé mo sọ fún ọ. olóhùn sọ fún ọ. ọ sọ. ó sọ fún ọ. mo wí bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ jẹun ẹ ń bá jẹ ìpín ọ̀pá o. Ah láàlá kí tún ni. Eh, eh, I have one thing. kí ni kí ni ìṣèṣun tó sọ pé eh, kó lọ. sọ asare ọsà pẹsẹǹtì ni mí oh. ìgbà tí àwọn aránrún mi ò rí kankan jẹ mọ́ wọ́n ti ń bá tukọ̀ láwọn nǹkan mi kó tó bá di pé tèpù ọmọ jẹ fún mi tán. ọlsà ọ̀nù ọlsà ẹnìkan kan gbọ́dọ̀ jẹ nù. you see thousand of your say Ọlọ́run ra nìyàn rẹ ọsà ò lè pa. àbí mo sọ bẹ́ẹ̀ ìpààyàn ìpààyàn ọsà will not kill you. láìláì ok ọgbọ́dọ̀ jẹun ọgbọ́dọ̀ jẹun títí tí ẹ̀rọ fi wọnú ilé tí gbogbo nǹkan fi dẹ̀rọ̀ tí azan ló fi fẹsẹ̀ ara ẹ̀rìn wọlé ẹnìkan kò gbọ́dọ̀ jẹun. mo wí. ẹ wí ẹ wí mo fẹ́ sọ pé mi mo fẹ́ pè tẹ́lẹ̀ mi. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ̀rẹ́ wọn máa bá yàn dá sáà kí ló wá débẹ̀ kí ló wá débẹ̀. pẹ̀lẹ́ ò ní bàbá ètò pẹ̀lẹ́. wàlá ọlọ́run ọmọ rúru ọlọ́run ọmọ rúru kúrò gbẹ́rú ìsàlù alámọ̀ ọgbẹ́ni ìsàlù alámọ̀ kan. bọ́dà kẹ́mi sùúrù àti bẹ́ẹ̀. ló ọmọ tí mò ń wò ìjọ mi sùúrà. lápapọ̀ gómìn ìṣúra náà máa ń wọ́n tó bá ń wá mi bọ̀ mọ́ ń lo jẹ̀lì bábà ìṣúra kan mọ́ ń wò. pèsè kó o kò tí ì rírì. ọ̀gbẹ́ni dákẹ́jà yìí jẹ́ jìnnà ah, ìṣúra ni ọmọ nǹkan tó ṣe fún mi. kí ni. ìwọ dúró táwọn bàbá bá wá padà dé o lè lésù ló lò mí pé mo sáré jáde. èyí ti sùúrà lórí. fi ẹ ọ̀dà kọ̀bá àjà súra mú jẹ́ sáà kì í yọjú sí. má lọ kókó kí ni. bàbá bá padà ní ìṣèjọba fi ọ̀ṣọ́ fẹ́ kán máa fi pè é lẹ̀. ṣé Jàràmíà ni ó mú ṣé gbogbo ìgbà mọ̀ ń wọ̀ ni. Fakọyọ. Àkóṣe. Mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀. Ẹbí mi mo ń béèrè lọ́wọ́ ẹ̀ torí mọ̀ wípé orí tiẹ̀ pé díẹ̀ ju ti apá lọ ọlọ́run ọlọ́run. ǹjẹ́ o bá mi gbúròó alazan rárá. ìyá wa ìrẹ́gun tí ń jàjìkẹ́ mi ò gbúròó wọn rárá. àlá mo mo ti pe nọ́mbà ẹ̀ títí títí títí títí kò lọ switch off ni switch off ni àwọn ọ̀rẹ́ ẹ̀ tí mo dẹ̀ mú mo ti pa àwọn yẹn náà àwọn yẹn náà làwọn ò gbúrú ẹ̀ mo ṣe wá ní kí n tún bì wọ́ pé bóyá ibi tẹ́ ẹ ti ń rìnrìn àrè yín kiri ẹ ti ẹ̀ bá mi gbúrú ẹ̀ rárá. Ah. bí a mọ kó ọ̀rọ̀ ọmọ àgbúrò wọn àgbúrò ah. ọ̀gá àṣà. sìgá <sighs> kò kí ni. yàrá ẹ wo ẹ dákun fọlọ́n bẹ̀ yín ẹ mọ̀ rò ó abiyamọ gidi ni yín àmọ́ ẹ mọ̀ rò ó mo sì bẹ aláàjì tí kò gbọ́ mo ní kò yẹ pọ́pọ́ ọmọdé bá ń ṣe ọmọdé àgbà ṣàgbà mm. ẹ̀sìn Islam ẹ̀sìn rọrùn ni kò yẹ ká nira wa lára mo sì kékékékéké aláàjì bá alẹ́ tán báyà agbára gbogbo wa ọ̀ka mọ́ o wọ́n fọwọ́ kan ju ọmọ síta òun láàrin mọ́mọ́ yìí o. Ah, ìyá wa ẹ rí mọ̀ pé abiyamọ gidi ni yín àmọ́ ẹ mọ̀ rò ó. wọn ẹni kú ó sàn jọmọ ẹni nù lọ. Ah! Mm bẹ́ẹ̀ni ẹ mọ̀ rò ẹ mọ̀ rò jù bẹ́ẹ̀ bá tiẹ̀ rò rárá ẹ mọ̀ rò jù ẹsẹ̀ wọn tí wọ́n fi rìn bọ́ta òun náà ni wọ́n fi rìn padà wọlé agbára ọlọ́run ọlá kún fáyà kún ẹ dákun ẹ mọ̀ rò ṣe rí ẹsẹ̀ wọn tí wọ́n rìn jáde òun náà ni wọ́n rìn padà wọlé hmm. lọ́lá ànábì wa mọ̀ọ́mọ̀. sallallahu alaihi wasallam. ẹ dákun ṣe ṣe ṣe ti ẹ̀ rí látìgbà tí wọ́n ti bóde ó ní àwọn aláàjì ti sọ pé kò sóúnjẹ fún kankan nù wá nù lé ibi sì ti ibi ti fẹ́ fọ́ ojú ìkọ̀ọ̀kan wa àti èmi àti apá kọ́lọ́hún mọ̀ jòjú wa fọ́ ni gbogbo òfun ti lẹ̀ pọ̀ àti ẹ̀. tí mo bá ro ìwà yín àti wa àti apá omi lásán ẹ̀ ní mò ń nù ìyàwó ẹ mọ̀ sí bẹ́ẹ̀. kàkà bẹ́ẹ̀ màá tún máa sin ọlọ́run lára ẹ̀ ni. gbogbo òfin ti fẹ́ lẹ̀pọ̀ tán ẹ dákun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun bá tiẹ̀ rí gàárì bó ṣe gàárì á lò ó bẹ́ẹ̀. mo ti gbọ́ èmi fúnra mi ni màá gbé fún ẹ torí tí n bá tún gbé fápá pé kó wá fún ẹ ọmọ pẹ́ẹ́nu apá òdúró kò ń bú ẹ pátápátápátá ló máa ń rojọ́ kiri àròjọ́ fàlàyé. bẹ́ẹ̀ni àmọ́ ibi kò ń náà bẹ́ẹ̀ bá gbé fún mi àjọ àjọ mọ. mo ti gbọ́ ṣe ìyá o. máa lọ máa lọ. apá hm? apá ah. apá hm, hm. ṣé kìí ṣe pé ibi yóò pàpà pa mọ́nàmọ́ná kú báyìí. Ah. àwọn tó sọ pé pọ̀nà ọ̀tá ni wọ́n mọ́ tó ń sọ ìmọ̀ ara lé ẹni ní ebi yóò pa kú bá a ṣe wà tá a bá sọ̀rọ̀. Ah. ibi ọ̀gàgà fọ́ bẹ́kẹ́. àbí wo ni kéèyàn máa ṣe. pa mí tí mo lọ́mọ rìn láìsí stripper. ewu ah. ni kéèyàn máa ṣiṣẹ́ kọ́ mọ jẹun. Ah. bọ́lá ti pin ni ọ̀gá ló pin bí ọlọ́run sì ti fàṣẹ sí àbí sọ́mọ bọ́lówó rẹ ọmọ bá dírágì. ìpè kú pin ni ẹ pin. àwọn ò wá rore ni àwọn náà jẹun pẹ̀lú gbogbo agídí wọn get out don't do that come back here eh. don't step there ebi ń pa àwọn náà wọn ò lè sọ ni. Eh, ebi bí bá ń pa wọn sí báwa là ń sọ wọn bí ẹ jẹ́ káwọn jẹun. Hmm. olówó ìfẹ́ kù àwọn ìfẹ́ ebi ìpolówó mo ti bólówó kan ṣiṣẹ́ tó pé bisikíìtì abc ni máa ń jẹ tó bá rán mi yán mẹ́rin mi ni màá jẹ mẹ́ta àtààbọ̀ mhm. mo ti ń bólówó ṣiṣẹ́ tipẹ́ mo ti ń ṣẹlú láti pẹ́ ọmọ. mo ti ń ṣẹlú tipẹ́ ti pẹ́. àmọ́ gbogbo ètò òun ṣe òun kò sí ìtàn fi ibi pọ̀ ń bẹ̀. ẹ ẹ à ebi ọ̀pá mi o ṣèjà ebi ọ̀pá mi wà láì lẹ́yìn bí tàwa yìí ebi ọ̀pá mi ṣèjà àkókò adé nítorí fẹ́ jẹ yóò gbé fún mi pé kí n jẹ kọ́lékọ́lé ní ẹ̀yìn má sì lè kú. Mhm. ṣé sọ̀rọ̀ wa jẹ́gun kẹ́yìn ẹ̀ràn báyìí. ẹ irọ́ èmi ò tiẹ̀ tí ì rí ẹran rárá pé kí wíwá máa tiẹ̀ tú ẹran débi hmm. ogun àmọ́ àṣírí tí ìyá ti ń jẹ wá ní àṣáni. àṣáni. táṣáni ìwà padà dénú ilé ìbáṣe bá a kú láti wà. Ah, ah, ṣé pé àṣáni ni òjá arún jẹjẹ. ó ní inú bàbá òdo ọba fàṣẹ ẹlẹ́yìn kí sì ń fún mi ni pé táwọn bá gbọ́ kórókókókókó àwọn lè dodo ilé ìfúnra wọn. Ah, ẹ dákun kí láwàá sí báyìí. kò sí ní táàsì kò sáì sí hmm. èmi àti ẹni àádáwó àá sì lọ gbé àṣáni ń sùkúù á gbé pàǹpà á sàtà ọkọ̀ tá a fi gbé wálé ẹ jọ bó sì dùn. a lọ kidnap àzá. kidnap kan a fẹ́ lọ gbé pàǹpà. apá. wọ́n tún fẹ́ yọra rẹ ní gbogbo àwèrè ọmọ yọ ayéṣà. ìyọra mi àmọ̀ràn rẹ da àmọ́ èmi ò rò pé mi ò lè tẹ̀lé. lọ́nà wo sà. èmi ni mò ń sọ géètì bí èèyàn kan bá wọlé ní ìsìn èmi mò ń sọ èmi ọ̀gá èmi mò ń sọ èmi gbogbo yín àti pé tèmi bá lọ òṣèrọ́ tèmi ọ̀pá àmọ́ bí wọ́n bá lọ mo lè parọ́ pé ọlọ́ra nǹkan tà. ìbéèrè rẹ kọ́kọ́ fẹ́ wọ́ ó fẹ́ máa rùn sí mi àmọ́ létà mo sí nkì rẹ̀ ó ti wá yí ọ báyìí ó ti yé mi gidi ah, nígbà tá a bá jọ lọ ní ìsìn tó sí lẹ́kùnlẹ̀ àwọn ará abílẹ̀ jọ ń pè gbogbo ogún àzáni tá à ń torí ẹ̀ para kìsìn táwọn kan torí ẹ̀ fẹ́ lọ lè gbé àzáni ó lè lè gbé kìsìn lọ. kí wàhálà àzáni fẹ́ dé bá. kò sí tí ó jogún tó lè bá àwọn olè ẹni jọ mẹ́ta yìí wọn ti jalè lójú ẹni kan fún wọn lábàárí. ilé tán ti rì mọ́lẹ̀ ilé ìjà máa o believe kí wọ́n sì múlé wọ́n sì fi sínú poli bag wọn sí lọ. ó lè ah, strategy. èmi ò pàdé olè rí ọlọ́run ní sọ ẹni tí ń sọyàn. Ah, èmi ò wọ́n brag pé ọwọ́ ti ẹlẹ́mí gbogbo wa. lágbára ọlọ́run. akílẹ̀tọ̀ wa ń fọ́ fólè. èmi ò fọ́ fólè eh. ọlọ́run ní sọ èmi ni èmi mọ̀ ń sọ yín. sàkà gbogbo wa ń lọ jàre ẹni ọkọlẹ tó kọ ebu god sí tọ́wọ́ bọ́ kórókókókó yóò sáré pọ́lọ́pàá ní pé kí ni fi sìn. ìyún náà wà <laughs> bó wàá la sì ṣe báyìí. ẹ eh, ọ fọwọ́ tì mí lẹ́yìn gbígbẹ kẹ́sẹ̀ fọwọ́ tì lé ni. fọwọ́ tì ọ lẹ́yìn bíi ti bó ń fọlọ́run sí ọ ọ̀fọ̀ tì lẹ́yìn gbígbà ọkàn ṣe fọwọ́ tì lé ọ̀ tẹ̀wó ni. ń tẹ̀wó. àwọn tó fi tẹ̀wó àdúrà tẹ̀mí ọmọ gbà fún ni pé kí wípé ọmọ mi. àwa gbà mí ọmọ dàbí ẹni pé ẹsẹ̀ lọ́mọ fi ronú dákun ṣé tówó bá wà lọ́wọ́ mi mo ṣe wà yìí ní bọ́ta lọ jẹun. táwọn fẹ́ lọ submit sí ibi ṣé bọ̀ kàwé tó ò ní bribe wọn lẹ́nu géètì ò ní bribe ẹni tó súnmọ́ gà ni. ilé ayé yìí. a tún máa réètì táwọn aranú fi ń bá mi jà báyìí lè dúró dáadáa so lè ní bá mi rí bíi bọ́sikọ́pà. wọ́n ti lo bọ́sikọ́pà mọ́ inú òfìfo wọ́n sáfẹ́ kí fún rẹ̀ ó jẹra. èmi kọ́ àwọn ọ̀gá ní operate life mi ayé àṣà wọn ti bàjẹ́ o. ayé rẹ̀ bàjẹ́ ìwọ náà lọ́ọ́ lọ tún ṣe lọ́ọ́ mú wá láti ibò lọ́yìn o ti gbọ́ fìrìfìrì rẹ̀ ní skul rèé mú wá. jọ́ òrìkan báyìí wà tí wọ́n lọ tí wọ́n rèdí bakery wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n wà lọ́wọ́ ṣé ìtìlọ́ gba búrẹ́dì lọ́wọ́ gbèrè báyìí. oyeye o oyeye o ọlọ́run àwa ó tóbi o ìyá mo ló tóbi o ó tóbi o. hi hi hi. Mr. Man. hi. What are you looking for? ṣé student ni wọ́n bí báyìí ní àbíbá o. ah student bo ó ṣé mo jà àwọn ọmọ kéékèèké tí wọ́n dúró tí wọ́n kàwé ni lecturer lèmi bí. department wo. yorùbá. yorùbá hmm. ṣé o mọ̀ mí. ah ṣé kò yẹ kẹ́yìn ọmọ mi ni ah. yorùbá lèmi lèmi mò ń di gbogbo yorùbá mú nínú bíi. ló ń di gbogbo o dẹ mọ̀ mí. èmi ni mo hàn kọ yorùbá. lecturer lèmi yorùbá lecturer ni mí. yorùbá lecturer ni. ah ẹ mọ̀ jọ cast you. ah ẹ̀yin ẹ mọ̀ bínú aṣọ àlè station jápọ̀ ni mọ́kànlélo wèrè wò fún yín ni ẹ̀ ń gbówó lè lẹ́yìn fi wo wèrè èèyàn gbọ́dọ̀ dírẹ́sì báyìí kó dàbí. ẹ inú ọgbà lélẹ ọgbà iléèwé lélẹ ìṣọgbà wèrè. ẹ wọ́n mọ̀ mí inú ọgbà wèrè. kí ló fẹ́ kí ló fẹ́ kí ló fẹ́. ẹyin aṣọ ẹyin azani ni mo wá ọmọ aláàjì azani ò wálé àmọ́ nínú information tí mò ń gbọ́ wọ́n ní wá sùkú àìwálé azani sì rí ìdí ń fi àjọ pọ̀lọpọ̀ àwọn tí bàbá rẹ̀ ṣiṣẹ́ sọ́ọ̀tà sí mi. ó le tó yẹn ni. o le jù bẹ́ẹ̀ lọ tásani ò wá wálé bóyá gan láàmú ọ̀run jẹjẹ mọ́nu lé ẹ dákun azani mo wá wà. okay wo àwọn méjì tán jókòó sí mẹ́ta sọ̀rọ̀ yẹn. ọkùnrin àti lady tó kọ ẹ̀yìn síbi yẹn. oyè yìí ẹ ẹ sori burúkú mo dúpẹ́ o. Ah! ọ̀rọ̀ ọlọ́run àwa ó tó ẹni ò mọ bá ní fọba ṣe. hi. ṣé o sì. àbí kí ló dé tẹ dúró lé wa lórí láti bò èyí tẹ mọ́ àdírẹ́sì yẹn dáadáa sọ́ọ̀lù ọ̀dà mi mọ̀ mi ọgbà yìí ni. so gbádùn. ta ni so so tó ń lo owó fún. bàbá lẹ́kṣọ̀rà. ajá kini. lẹ́kṣọ̀rà lẹ múra báyìí. kọ̀ọ̀kan pẹ̀lú múra mi ṣé gbogbo lẹ́kṣọ̀rà ni gba sálárì ah. ọ̀dà jẹ́ ń gbé sáàmù fún bó ṣe fẹ́ẹ̀lì tó bá sì bí ọ̀dà ìdáhùn mọ́ gbé fún ọ fẹ́ẹ̀lì. ta ló ń bá sọ̀rọ̀. ìwọ you i'm a something. you are not normal. ee mo fẹ́ gbé exam fún kó dákẹ́ ẹnu i'm a something. who are you. whenever i come home everywhere bright ah. either day or night who am i ìwọ ni kò máa dáhùn fúnra ẹ torí mi understand. àmì help nepa tọ́ba múná dé àwọn èèyàn máa help nepa ilé ìbá ti sún gan ọ recognize ẹni tí ń rìn lójú náà. ṣó ṣe yẹ kí n máa dá ẹ lóhùn wọ́n náà wo bó ṣe múra tó wọ ìyá ò bá bàbá tán ẹ bọ́ síbi ẹ ti ń jẹ́ kí n lójú sẹ́yìn jù kí lẹ fẹ́. Ah, àǹtí kan gbá mi síra wọn aṣọ àlè lẹ́sọ̀rọ̀ Yorùbá ló sọ pé kí wọ́n á bá yín pẹ̀mẹ́ ni mò ń wá Hassan sí lórúkọ ẹni tí mò ń wá wọ́n lọ pọ́pùlà báyìí òun àti ẹ̀yìn àwọ̀ kan ṣẹlẹ̀ ńlé ni kò bá wálé mọ́. Hassan. Eh, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo sanra jù lọ wọn fún wa ló jẹjẹ ńlé mọ́ báyìí mo ṣe lùsì wéètì nínú aṣọ mi ẹ wo fẹ́ tátẹ́gùn bá ṣe mistake fẹ́ ẹ sáà mọ̀ gbàdúrà kátẹ́gùn bá fẹ́ tátẹ́gùn bá ṣe mistake fẹ́ Anga lẹ́nu kó wà lọ́rùn aṣọ aṣọ mọ̀ sáré kiri lọ́rùn. mo rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀. kàì dírì nù àṣà. àzán tẹ ń bọ ààyè ó pupa. ó ní. àzán ni náà nù. òkúrú kò ga. òun náà popular bíi tèmi báyìí. ó máa ń wọ ẹ mọ alóhùn ni mò ń wá ìmọ̀ ń wọ kí ni ẹ fẹ́ lè ní bóyá tó bá tó abẹ́sòkòtò rẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ Hello Azan. Azani Azani wọ́n fi wàhálà pa mí Azani ojú mi ti rí ó ti rí tó tòtò kí n tó dé dìpátímẹ́ǹtì àbí kí lórúkọ mi mọ̀ wà nísìn ẹ́ kó tó di pé kọ̀líìgì mi ah sorry lẹ́sọ̀rọ̀ kan wá sọ pé kí n wá lọ rí àwọn kan àmọ́ mo ti ẹ̀dúpẹ́ pé mo ti rí ọ báyìí ó ti yọ nísìn ah Azani jámọ́ lọlé wàhálà ń ṣẹlẹ̀ nílé Azani jámọ́ lọlé àìwálè rẹ báyìí nísìn ojú wa ti bó. Eh, kí ló ṣe tó wọn àmì káàkiri ṣó lẹ́tí gọ́ọ̀mù tí bí wọ́n lo ju ẹrù mi síta. mo ju ìwọ náà lo ju ẹrù síta òkùnkùn pè mí jù mí ìlú ti ń ju káàkiri wo jẹ́ ń gbé ọdẹ bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tálájì ń san wọn kan slip of tongue gini o alájì sọ tán báyìí wọ́n regret ni ọ̀dà láàrin mi àtẹ everybody to lose weight nílé ṣé wọ́n mọ tí mo máa wọ̀n tábàjọ lọ jíìmù ọ̀yà lọ wá weight wà nù kú kò gbé síbi kọ́ ọmọ tí mo fẹ́ wọ̀n agiri máa fi wọn thirty six. Ah! wáyé tó ojú ibi tí mo wà fún bọ̀bọ̀ yìí gan. Hassan má bínú sórí nǹkan tí mo kọ̀ rí sí lọ́rọ̀ máa nìyí. tani máa nìyí. ó dẹ̀ má bínú arábì. ta lára bí. ṣé nǹkan mi ò sí lára ẹ̀ ẹjọ́ ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ ni mo dìde tí mo rìn tí mo tí mo mú ẹ wá bí báyìí o tún dé bíìsì o tún ń mi are you okay ah, are you normal. Ah, are you alright come to my bedroom cassava dey for you are you okay talẹ̀ mbà sọ are you okay mo mọ bí tẹ́tí lọ yọ are you okay jáde. tọ́ bó ń embarrass báwo báwo gan ló ti múra báyìí náà. fún mi ò ṣe múra lẹ̀ ah tí n bá wọṣọ ńlá tó tóbi jù mí lọ sọ́nà pàwọn èèyàn mọ̀ wò pé à ah, talélé tó dàbí pàtẹ́ pé wọ́n jẹun tánu ẹ̀ eh, máa kọ́ ẹ̀rì tán fọ́ ọ̀nà làbáyé. o tún wá dé fìlà bí ẹnu ẹ̀rọ. fi bí mo ṣe dé fìlà lẹ̀ sórí ọ̀rọ̀ oúnjẹ gangan ló bá máa ń yìí because gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ ọ̀rọ̀ oúnjẹ ọ̀rọ̀ oúnjẹ. ẹ ṣé ni mi pàǹpà tọ́ ra fún mi tí mo sọ pé ọmọ tí mo gbé sùn yọ lọ ojú tí mò ń wo ìjọjú olóṣù tí mo gbé ah, ṣé olóṣù ni mo ní. wọ́n yọ ọlọ́run mi wọ́n yọ ni olóṣù ló yọ bẹ́ẹ̀ sẹ́ẹ̀tì yín báyìí ni bẹ́ẹ̀ sẹ́ẹ̀tì àwọn òwò ayé òkè. Ah, ah. ẹ ti sọ ẹ ti gbọ́ orin olórin jìnnà ọ̀dà ìpẹ́sùmọ́ kiss kíìsì náà ni mo sì fi sá ọmọ lọ́jọ́ ń five hundred.

wake up má sùn. yọlá. kò má kò Yola. sọ̀rọ̀ please. ilé left. dùn. ó tóbi o ó ọ̀rọ̀ ọlọ́run àwa ó tóbi yìí. ibi náà wíra wà yóò. adéyẹmí ọmọ adé lẹ lásìkò. àwọn ọdún balẹ̀ ń bínú o. bàbá ìṣèkèrè ẹ bọ́lá ni ẹ mo wá di ẹni tó ní ẹ mo wá lọ sọ́dọ̀ àwa lọ yes. kí ni mo gbọ́ tẹ sọ yẹn mo ló ń bó. èmi ló dé ẹ fọwọ́ bọ oúnjẹ sí mi kalẹ̀. ọ̀rọ̀ oúnjẹ kọ́ ni tọ́wọ́ rẹ̀. èwo ni ìpàdé ọ̀tẹ̀ ọ̀sán tẹ kò sí nǹkan kan. ṣé bẹ́ẹ̀ bá ṣe bá nígbà tí a lè fún ara yìí. ajé nù bẹ́ẹ̀ ni gbogbo ara seven seven fi ṣàjẹ́. bí mo ṣe kọ́ láti jọ iná ọ̀tẹ̀ lọ pẹ̀lú. wọ́n ti gẹ́ẹ̀tì wa ni wọ́n ti gbé ládàáda lẹ́ kọ́ ni. olùmíláyà òṣìṣẹ́ ọ̀rọ̀ ajé. mo mọ̀ pé bájá bá mi kọ́ ọdún láyé ẹ̀rọ òkun. kẹ́ni tó o bá tún sọ gbá àwọn òkè ẹnu ẹ̀ lóye wọn. ọ̀rẹ́ kì í ṣe lọ kábọ̀. tẹ́ ẹ bá gbà láti ta fún mi máa fún yín ní owó ten million naira. ẹ tí ọba níran bàbá mi àrẹ ìbújá yé o. asúnkẹ́lẹ́ ní súnmọ́ ẹ̀sà ọ̀gbẹ́ ara òkòtò. gbẹ́gun bá ṣubú lóde ìyàmọ̀jẹ̀ ní pé. kọ̀wá sí méjì tó bí àwa lọ wá kí ọkọ rẹ máa tọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni kú ìlú ọmọ. kí làákàyè rẹ kó yí pọ̀ ọmọ kì í máa ṣe mo wá ṣetán ó dáa pọn. orí kí ló ṣẹlẹ̀. eégún tó bọ́jà ni. fún òrébùrú ìbáyé sísìn ni. ta ni àwọn gbàrọ gidi tó ń pélé tó ń lọnù. ta ni gbàrọ gidi tó ń pélé tí ń lọnù lé ta ni. ẹjọ́ bá rí ọ̀rọ̀ tí ò sọ ayé onítọ̀hún ò ní dá. ẹ tó bá sì sòótọ́ ọ̀rọ̀ tí fi ń ṣépè igi ni ó yí pa. àmín. ẹ̀gbọ́n tó tẹ̀lé wa lọ sílùú yẹn lọ́wọ́ báyìí ó ti kú. 中了 kò sí dáhùn tí ń bẹ láàmú. mo lẹ́ni ò mọ bá ní fọba ṣeré kábíyèsí tó fóun tí ó sì dáhùn tí ń bẹ láàmú. ó o ó tóbi o ó mọ yeye o ó yeye o ọlọ́run àwa ó tóbi.